ilẹ̀kùn ilé agbára ti tì mọ́. ogbóni fọkọ mi sọ́ọ̀bù wọ́n jẹun. Ah! ogbóni fọkọ mi ọkọ mi jẹun sọ́ọ̀bù mọ́tò ń ṣe o mọ́tò ń ṣe o tí àbá ti sọwọ́ mi lọ́kọ́ jà mí kó wájú rẹ̀ kó àgbẹ̀ má jà mí kí ló fẹ́ fà bẹ́ẹ̀sì. ó bẹ̀ mí kémi mu gàrí o ẹ wò pé ṣé ń wò mí ọ̀dọ̀ àlàkẹ́lẹ̀ mi ti ń jẹun sìn. bàbá ọkú ẹ̀yin lè fẹ́ náà ni. ẹdùn náà ẹ̀sìn ọmọ òfin táyì ìfẹ́ náà ẹ má sọ lẹ́nu. lè ti wẹ̀ láàrin ọjà. ibikíbi tó bá wù ní kálukú méjì fọwọ́ kàn mí ó ti dẹran wọ yé yé yé ọmọ ẹ kó bá mi ọmọbìnrin. níbi wọn ní báwo bá rí ẹnu àwọn ọmọ ń wò ni. ọkàn ń dá wọn kan ni o ọkàn ń dá wọn nù ni. ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni torí bí yàrá ilé parí nǹkan tó ń jẹ lẹ́nu ìwọ ló kù tí ó nà ọ́ gan. tiwọ́ àtàlálẹ̀ yín ẹ lè mọ̀wé lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ fi kìbẹ́tì kẹ́ ẹ sọ̀rọ̀ ayé ń jẹ́ tí èmi ti ní yìí kankan yẹn àtàkẹ́. bá jí tí n bá lè gbélé. ní sáré tètè kó wá jáde lé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ òde sáré tètè kó wá bá mi lé pàdé. èmi jẹ́ mọ̀jú. ọ̀gá tó bá jẹ̀mí rẹ̀ jọ ọ̀run làǹlà ló ń lọ. kí ló ní kí ni rí ìkẹ́ ní gọ̀ǹgọ̀ tẹ́mi gọ̀ǹgọ̀ fún mi kí ló mú yín ṣe fún mi. sóhun nìkan ni sóhun nìkan ni ohun ọgbẹ́ mi kò dárò ohun àlùkò mi kókò sùn. kí ló dé sí dára àbí ṣe kókó mi. ọwọ́ dànù. ní sùúrù màá ní kí màdàmú á fún ẹ ní cash. Ah! o ò fẹ́ owó. ẹ má wọrí ẹ̀yin ẹ má wọ́n ti yín. báyìí ọlọ́kọ̀ wèrè yìí tí gbogbo bí ń gbóná fò ó dẹ̀ tó èsì. ẹ jọ ṣé amẹ́ríkà lẹ́yìn tí ń bọ̀ ni àbí kí ló ṣẹlẹ̀. lọ bèrè lọ́wọ́ ìyá ẹ. ẹ wá màmá kí ló dé ìyá mi kọ́ ló ń wa mọ́tò fún yìí náà. ṣé ìyá ló wá fi forúpamí kú ṣáà tọwọ́ ni àbírú wàhálà wo wá lélẹ̀ ẹ̀ máa gbà mí. àyà ìjọ ń tọrọ èmi àti ìrìnàjò wa nu mọ́tò ẹ jẹ́ ká máa lọ bá a ṣe ń lọ yìí ẹ jọ. a ní kó tọ́ èsì o bá mi sọ sí ọ̀rọ̀. èló ni mo gbà lọ́wọ́ yín mo fi máa tọ́ èsì fún yín sáàmì kan tẹ́ pọ́ńsọ́ sí ni. màá gbá etí ẹ. nídìí sẹ́rìn. bẹ́ẹ̀ ni. à nǹkan máa ṣe yín o. nǹkan máa ṣe yálà ya ẹ. ẹ má ràn mí lọ sílé mo yá òye gan-an o. màmá o mi fẹ́ o. ó lè dé. ọ̀nà yìí ó ti jìnnà jù kí ló dé ohun tẹ́mi ohun tí mi ò ṣe ń wá tó di wípé mọ́mí ẹ̀ wá wò wá ẹ̀ wá wò wá òun ni. ìyá wa ọmọ ti má wàhálà bá a ṣe ń gba kámúnù ojoojúmọ́ tá a bá jáde lọ tá a bá jáde bọ̀ báyìí go slow ni ó tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ díẹ̀ lónìí ìyá wa tó bá jẹ́ pé buwa náà bí jẹta. mọ́mí ẹ̀ wá wò wá ẹ̀ wá wò wá òun ni. ìyẹ̀sùn rárá tí gbogbo ẹ̀ lẹ́pọ̀ mọ́ra wọn bọ́ńbà tó bọ́ńbà. Mm. hello mommy. dáadáa ni mà ẹ pẹ̀lẹ́ ibùdó dínsìn. ó kù díẹ̀ ká dọ́dọ̀ yín o ọmọkọ́ náà yín jì ọ̀nà ò tún da gbogbo ẹ̀ gbàgà gbàgà gbàgà ni goslow tún ní kí ló ṣubú tẹ̀ o. èèyà ẹ pẹ̀lẹ́ ẹ kú as a matter of fact ìyàwó yín ṣe ìbéèrè yín tọ́lọ́wọ́ mi ń sìn ní pé ibùdó dé. ah so fún ìyàwó ẹ pé ó kù díẹ̀ àìtí ìdílé ṣùgbọ́n kó bá ń rò fọ́lẹ̀ o ẹ̀fọ́ ni máa jẹ o. ó dá mi ẹ ṣáà máa pẹ́ and tí driver mi bá ń wàwàkuwà ẹ jẹ́ kí n mọ̀ torí ó lè máa sáré jù nsìn ṣe ti gbọ́. driver wà mí wàkuwà ó ti mọ̀ pàgbàlagbà lòún pé ti mọ̀ pàgbàlagbà lòún pé ó dá ọkọ mi adébáyín láyọ̀ ó ṣe ẹgbẹ̀lẹ́bà ó jàre. àbí kí n bá yín ra bọ́tù wọ́ta ní ìyá wa. rírà bá délé. ọlọ́run ṣàánú wa nílùú yìí. wọ́kọ̀ mọ́tò yẹn mo ti rí mo ti rí mo ti rí wọ́n ti máa ń gbé mú jáde àwọn eléyìí wọ́n lè kó báyàn ah. ọ̀rọ̀ ìlú ilé mi tiẹ̀ fẹ́ sọ ìyá wa ah. mi ìmọ̀ bóyá ẹ gbọ́ pé wọ́n ní Jonathan fẹ́ jáde fún kánsílọ̀ lẹ́gbẹ́dá. ìmọ̀ ah, kankan ìgbọ́yàn. inú pépà lèmi náà ti rí ń jẹta. ìtẹ́ nǹkan pépà náà lẹ́ẹ̀ máa rí gbogbo ẹ̀. ó lè yóò ṣe àṣe kánsílọ̀ tó tún wá lọ́yìn tó ṣe president tó wá lóun fẹ́ ṣe kánsílọ̀ wọ́n ti ẹlẹ́ẹ̀mẹ́ta wọ́n ti gáwà létí àwọn ògbọ́kàn tí bá délé máa fi pépà náà hàn kí n tèmi tó fẹ́ fi pépà wọn. ó dé ní ẹ. èmi ò lè. ó dé olórí burúkú ọmọ ò lè. kí ni mọ́tò mi. ó dé olórí ah, burúkú yẹn. ọmọ tí bá jáde tán fún yín ó máa surprise yín o. àwọn bá já mi lẹ̀ ni. Ah, èmi èmi. gbẹ́mi ilé ó dé ó dé ọmọ ò lè. ọ̀pọ̀ òfin yàrá ya èrè. Ah, nínú mọ́tò mi. ó ní dá fún yàrá bàbá ẹ̀ tó bá bá ah ti kàn yín náà. o ní kọ́bọ̀ irú kọ́sítọ̀mù wo lẹ́yìn. o ní kọ́bọ̀ odò sí. tàbí tàbí gbowó yín. ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ní mọ́tò mi. jami lẹ jami lẹ ó fẹ́ pa mí o. Ah. yé olórí burúkú ọmọ o. kò sígbà tí mo ní jayé lẹ. Eh, kí ló dé alábàákú èèyàn lélẹ́yìí o. Ah. ẹyà ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ẹ ah. sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀. yàrá kò ní burúkú yìí lọ. ọlọ́run kò ní dá fún ẹ olórí burúkú ni ẹ tó bá kí bá mi gbé báàgì mi. èmi olóṣì èmi máa bá yín gbé máa bá yín gbé báàgì yín. mi ò ní fún ẹ ní kọ́bọ̀ mi ò ní fún ẹ lówó. èmi á gbowó lọ yín tí n bá gbowó lọ yín mo gbàgbá kò. ẹ gbàgbá kò tí n bá gbowó lọ yín mo kọ́ ní burúkú. oye oye ah! aládùúgbò oye. ẹ dẹ̀ ní sọ yìí bẹ́ẹ̀ ní pẹ̀lú olè bẹ́ẹ̀ ń pè mí olè yẹn ẹ dẹ̀ ní sọ yìí rẹ̀ tẹ́ bá fọwọ́ kàn mí ah! àgbàlagbà má nà Ah! máa mú iṣẹ́ wá ọdẹ ẹ̀yẹ tí wọ́n kọ́ mi ẹ fọwọ́ kàn mí ọdẹ ọdẹ ọdẹ kọ́nídà fún ẹ ọdọ sí ọdọ burúkú làwọn tó ní ẹ ọdọ sí. àbí kí ló fọ́ mọ́tò yìí. lọ́fọ̀ lọ́fọ̀ olórí burúkú gbogbo aládùúgbò olórí burúkú ni ọdọ sí ọdẹ ọdẹ ọmọ ọdẹ ọmọ ọdẹ ọdọ sí kí ló ń pa ilé rìn kí ló ń pa ilé rìn ó ń ké olóòrè rìn. bí ìgbọ̀n àwọn òbí ẹ̀ ló ń bá sọ̀rọ̀ ní àbọ̀ lórí burúkú lélẹ̀ tó bá ṣe bí olóṣìí wá jẹ bàbá láyà ìyá ìwọ ni kò dúró sáyé ẹ àbí wèrè lọmọ ìmọ̀ àná ẹ àwọn ọmọ òṣì àwọn ọmọ àbí ìpàbẹ́ àwọn ọlọ́dọ̀ ọ̀làdá kí ló ṣẹlẹ̀ ń bo ta lé ilé ìyọ lórí àwọn ewé eégún ewo re wẹlẹ lọ́wọ́ ẹ. o kọ ọmọ ẹ o kọ. ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ kí ló tẹ wá rán sílé a ní pé ká ká bèrè pé kí ló ṣe ká dẹ̀ correct ọ̀rẹ́ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí. tẹ bá gbọ́ tẹ bá lọ wá bá mi gbà á fọ etí yín sáìsì yín wà ó àtàlẹ́ lẹ̀. tó o bá sọ tó o bá yín dúró tẹ bá kú bàbá yín kú ẹ. tẹ bá kú bàbá yín kú tẹ bá kú àti gbàrọ yín ìyàwó èrè jẹ́ ká lọ jẹ́ ká lọ. wẹ́rẹ́ lakọ́tọ́ ni yín wọ́n ní àwọn olórí burúkú ọmọ aṣẹ́wó aṣẹ́wó olóṣó olóṣó kọ́bọ̀kọ́bọ̀ ọmọ mi ló kó mi sí wàhálà. Good, good, good, My darling, I made you breakfast. I made you breakfast. Níbo lẹ wà báyìí? ìyà ló jẹ mí bí olórí burúkú mọ́tò tó gbé mi ibi gáréèjì àti débi ilé yín ló wà tó já mi lẹ̀ bẹ́ẹ̀ ni mo ráwọn olóṣó àtòrí eléégún wọ́n bú mi búbúbú ni. ẹ mọ̀ kán tó máa ṣẹlẹ̀ ni pé ẹ ṣáà dúró síbi tẹ wà ẹ dúró síbi tẹ wà yẹn àìmí máa send driver ní sọ́mọ wá gbé yín. kí ló ṣẹlẹ̀ wọ́n. ó ṣe ọkọ mi ó ṣe máa ẹ̀kọ́ ojú rírì kúri àwọn olórí burúkú ọmọ wọ́n mú mi bú ẹ̀kú òmí ó dà pé àdúgbò ilé aṣẹ́wó ni mo wà yìí. màá máa lọ síwájú màá lọ wá mọ́tò tó máa gbé mi. wọ́n mi ló pè mí sí i wọ́n ní ṣe ni dírẹ́fà já wọn sílẹ̀. ó já wọn sílẹ̀ bíi ti báwo kí ló sọ pé ó ṣe kí ló sọ pé ó ṣe òun báwo ló ṣe máa já wọn sílẹ̀ just like that. Ah, gáréèjì bíbá yìí ló já wọn sí kò gbé wọn dé bíbá yìí mi tiẹ̀ mọ́ ń try láti explain kò bọ gbogbo explanation yẹn ò yé mi. Um, It's okay. Um, ibo gangan lọ́sọ̀ pàwọn bàbá. Garage. Garage náà wà. Ti wá ń Um, Mama, we pé Mr. Labinson. Okay. My partner náà lọ gbé Yeah. So my baby ibi today. So tó bá yẹ pé wọn ti garage, so come here, come be one. Tó bá yẹ pé wọ́n garage No ni, Come tán padà. So wọ́n lè máa gbá àwọn méjì bọ̀ wálé. Mo ìfẹ́ kó stranded síbẹ̀ yẹn. Àbí kí ni gbogbo I'll do that now. But before then, you need to eat your breakfast before it get cold. <laughs> thank you. I especially made this for my baby. Hmm. Mo sọ pé ẹyin yóò níyọ̀. <laughs> Ṣé mi ò mú Jésù ló ń sọ fún mi yẹn? Bọ́lá hmm, try lẹ́kọ̀ọ́. Taste ẹ̀ You don't say me I'll be senior chef. I know you dey try you dey try. <laughs> Jẹ́ kí n pe Mr. Alabi. Ṣùgbọ́n bá mi pe Mr. Alabi. Màá pe Mr. Alabi sẹ́. Ọmọ ọmọ mi ọmọ mama complain ni. Ha! tèmi rè láyé mi tọmọ mi lówó ìyà ló fi ń jẹ mí po nínú òòrùn nínú òòrùn burúkú kò burú kò burú mo gba tèmi fọlọ́hún kí ìyá èèyàn máa jẹ̀yà nú òòrùn níbi tí mo dé yìí kí máa jìyà kò burú o ó yá lọ́hùn ó yá lọ́hùn irú ìyàwó leléyìí gbóná wà báyìí kò burú kò burú kò burú. àná mi ẹ pẹ̀lẹ́ ẹ máa bọ̀ ó yẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí. èmi ò ṣèrò ẹ̀yìn ẹ ṣílẹ̀kùn wájú ẹ ṣílẹ̀kùn bí o wá sẹ́yìn mi ṣèrò ẹ̀yìn ẹ kórí burúkú lọ sórí bó ṣe wà ní ọ̀run látàárọ̀ olórí burúkú wọ́n máa jà pa ẹ́ wọ́n jà pa ẹ́ mi ò lọ sẹ́yìn mi ò lọ sẹ́yìn olórí burúkú ọ̀kadà ló máa pa ẹ́ dànù olòṣì olòṣì bá ń gbẹ́rù mi bá ń gbé. Ah kíra ah. ẹ pẹ̀lẹ́ kíra ẹ pẹ̀lẹ́. Ah! ọlọ́run má mà sórí mi lórí ìyá o. wọ́n á kí ẹ pẹ̀lẹ́ wọ́n á kí ẹ pẹ̀lẹ́ wọ́n á kí ẹ pẹ̀lẹ́ tó gbọ́ àwọn olórí burúkú kan sẹ́yìn tó fẹ̀ sẹ́yìn kẹ̀kẹ́ nínú mọ́tò ọmọ mi tẹ́ ń fìyà jẹ mí. ká ti jà tẹ́lẹ̀ kí ló fa ọ̀rọ̀ èmi ò mọ o mi ì mọ. bóyá o ti ṣìyàn gbé o bóyá ìtọ́jú o gbé kọ́ ló gbé o. ìyàwó mo dá wọn mọ ìyá ìyàwó ọ̀gá náà ni àwọn náà mo gbé mo mọ̀ wọ́n dáadáa wọn ni. ọmọ mi èmi kọ́ nígbà tó ẹ pé olúwẹ̀ náà ẹ ti fi olúwẹ̀ ráre olúwẹ̀ jìyà jìyà ní òrùn bí ọmọ ọ̀dọ̀ kò burú. jọ máa wo onímọ́tò yẹn wọ́n lù fún un. fìyà yẹn wọ́ tírélà kúkú pa gbogbo wa dànù pa wá. lẹ́yìn ọba ti dórí ìyá àfọwọ́fàyà náà kò náà bá fọwọ́fà náà á rí. tó bá tó ló gbúrú ń bẹ yẹn orí abẹ́jẹ̀ orí abẹ́jẹ̀. ẹ̀yin màmá màmá yóò. káàbọ̀. bóò ni. ẹ̀yà ìpẹ̀lẹ́ mọ́mì eh. ẹ̀yà ti stress ara yín ah. ẹ pẹ̀lẹ́. ọkọ mi mami a kú oríire oríire ńlá ni pẹ̀lẹ́ ìlànà báyìí. àlàáfíà ara wa. ẹ kú ọ̀rọ̀ ọmọ. ó jàre olórí ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ ọmọ náà ni ọ̀rọ̀ ọmọ rẹ fífi mí sínú ọrùn kó ọrùn máa pa mí ẹ̀dẹ̀ máa ọ̀kan ẹ̀jì wọ́n sẹ́yìn inú ibi tí èsì wà wọ́n wà nú ẹrù ńbẹ̀ wọ́n dì síbẹ̀. ẹ mọ́mí ẹ má bínú mi ò mọ̀ pé wọn ò tètè wá gbé Mr. Alabibọ mo pè yín náà ìgbà tí mo pè yín kí ló tẹ̀ tètè lọ gbé mọ́mí. àbí ṣé ò pè yín ni. olúwa mi kẹsì mọ ìwo sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe pè mí tágò mi dún tí mo gbé ojú ẹsẹ̀ náà mo tọ́nu padà. wo bí máa wò ó ń tiẹ̀ àwọn ohun tí ẹ bó ní gbá bá ṣe ṣe gbá ẹ̀ náà ṣe máa bá gbé ẹ tó yẹ kó sọ̀rọ̀ ṣe bí kò sọ̀rọ̀. torí Ọlọ́run ẹ jù ọmọ mi dà ọmọ mi ìdùnnú mi ayọ̀ mi Ah, ọmọ ọmọ mi òwú dayà ìyẹn ló yẹ ká gbé wá pàdé mi ibi ṣe dé yìí. ọmọ yín wà lókè ó ń sùn mà. kí ló dé tẹ̀ gbé wá pàdé mi. ọmọ mi ó ń sùn lókè ni. ẹ ó yà ẹ ti ṣorí ṣorí ṣorí ṣorí ọmọ ọmọ mi kò fẹ́ rí tèmi ó yà ó ṣíṣe òun nìkan ló lọ mọ ọmọ. ó yà o oríire ńlá ẹ ó jàre ó jàre. má bínú bá wọ fi mí sílẹ̀ nínú ẹ̀kọ́ ẹ kú jókòó ìyá kí eyín o ẹ rọra ẹ jẹ́ rọra báyìí gbé báyìí ẹ kú jókòó ìyá wa mo kẹ́yìn náà ẹ jẹ́ báyìí náà rọra gbé báyìí ẹ fi máa jógẹ̀ ìlú náà ẹ ṣáà wà ókè ah ọ̀gá mi báwo ni mo wà òkè um, ṣó tidy up kitchen gbogbo ẹ̀ pátá mo ti tún ṣe. torí ìyàwó mi fúnra ẹ̀ ló fẹ́ wọ kitchen lẹ́ni láti dáná fáwọn girama. Ah, ìgbádùn yàrá yóò lò láwa yìí o <laughs> ṣàkóra ẹ lọ ìgbádùn rẹ o. abẹbẹ ló bẹ. ẹ pẹ̀lẹ́ mọ mi. lẹkọ mi ẹ kú jókòó. pẹ̀lẹ́ mọ mi da. ó wà lókè wọn ń bèbọ. báwo ni. ọmọ dáa. Drinking, you know. ẹ wo ọmọ mi mo kọ́ fẹ́ rí iná mi ò mú kọ́kọ́ ń sìn. ó ń dọmọ yín bọ. Ah! ọmọ aróòmù ah! bàbá mi màá ló wà lọ má sunkún má sunkún ọkọ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah Ajiganiu rèé o Ajiganiu Ajiganiu ọmọ fáfá bí owó ẹ̀wò ọmọ gbọ́mọ fún mi àbí torí tí mo ṣàṣẹ wá bíbá yìí nìyẹn ó kò kí jẹ́ ti bàbá tọmọ kó má làálà. àlà náà ló máa fojú oko hàn wọ ọ̀gbẹ́ni gbà lè fi gbégbégbé lọ. ẹ ẹ ẹ ẹ má ṣe lẹ́yìn ọmọ kókó ni eh! ó dẹ̀ lajú ẹ̀ lẹ́wọ̀n ní ìyá ọkọ ẹ̀ ṣe gbọ́mọ jókòó ọmọ bó ṣiṣẹ́ olówó ọmọ bó ṣiṣẹ́ olówó bó o bá ṣiṣẹ́ ó di dandan kó o lówó ó káre ó dá mi lóhùn ó dá mi grandma love you grandma say hi to you ṣe àbá jẹ́ kí tọ́pa hi to you onígẹ̀ẹ́sì òfò. mo fẹ́ lọ sí kìtìkìlì báyìí pípẹ́ ẹ̀ kọ́tẹ́ méjèèjì máa jẹ. ó dáa kọ́ mi. ó fẹ́ lọ ṣe nǹkan tí máa jẹ nǹkan fẹ́ pọ́mọ ilé owó ìdẹ̀gbẹ́ ọmọ ká má tẹ̀lé ìkànnà. ó da ọkọ mi ó da o. pẹ̀lú àná mi. ṣó ṣàràn tó ti rò fọ́lẹ̀ fẹ́mi ó mọ̀ pé ẹ̀fọ́ ni mo fẹ́ mo láìkì jù. ajé ẹ̀fọ́ kò gbọ́n sẹ̀kú láyé ẹ̀dá ọmọ olódò dẹ. odò ẹṣin. pẹ̀lẹ́ ọkọ mi. láìkú ẹgìrì a kì í fawọ ẹṣin gbèdú. màmí ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn àṣà nílé wọn padà síbi tó ti ń bọ̀ so báwo lẹ́yìn méjì ṣe fẹ́ kó o. ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ àmọ́ ìwọ ni kò sọ fún ìyá ìyàwó ẹ̀ kó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé kò sí ẹni tó lè sọ wípé ọ̀nà wo ni àgbàrá fẹ́ gbà fúnra ara àgbàrá ló máa lànà fún rẹ̀. but mami ẹ ṣàmọ orúfẹ tó wà láàrin mi àti ìyàwó mi. òótọ́ ló sọ. So ṣùgbọ́n tí ò bá sí bá a sí kí ni bá a láwọn fẹ́ là tí ò bá jẹ́ ìwọ tí ọlọ́run bá mi fún ní ọmọ tó rú láyọ̀ báyìí tó sọ láyọ̀ tó wá bí ọmọ fún wọn kí ni ọba wa ní àwọn kẹrù láti ilé kí ni ìyọkọ ẹ fẹ́ wá tọ́ jọ́tọ́ mọ́ ti wà tọ́lọ́run ò pèsè ìwọ fún wọ́n wá bá tọ́jú ọmọ mo ń bí ẹni o. àmọ́ ọmọ mi èmi ò gbọ́ rí nínú ìwé ìtàn wípé ìyá ìyàwó ó lọ ṣọlọ́jọ̀jọ̀ ọmọ nígbà tí ìyá ọkọ ṣì wà láyé tó wà láyé tí ò ṣe pé ó sick tí ò ṣe pé nǹkan kan Cause kò yé mi. ò ṣe orí sọ lóòótọ́ but kò sọpọlọ lórí ẹ̀ wo bí bá mi pe ìyá ọkọ ẹ̀ o fà á létí o bá máa fàájà kó fàájà ah. sọ fún pé kó fi ọwọ́ báyìí sí ibi tọ́wọ́ ń gbé kó kámọ́ra ẹ̀jẹ̀ yẹn á lùsì àwọn ọwọ́ yẹn tó bá kó síta. Ah, ah. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. mú mi ṣe rántí pé ìyá ọkọ mi lẹ́yìn sọ̀rọ̀ ń pẹ́ ìyá ọkọ tèmi ni o. ìyá ọkọ tiẹ̀. bẹ́ẹ̀ ni. ó máa kó ẹlẹ́yà ṣe o èmi kọ́ lèmi bí wọ orí ẹ̀ ò tiẹ̀ wá pé mọ́ rárá ṣorí jẹ́ ẹ̀sùn tọ́ fún ẹ ṣorí wíwá tí mo wá yìí mo dé sí yín lọ́rùn bíi fo àti làpálàpá mi níbi tí mò ń lọ mú aṣọ lọ́jọ́jọ́ ọmọ ọmọ mi ni. <gasps> mọ́mí <clears throat> èmi fẹ́ fi ọlọ́run mo fẹ́ fi kọ́ yín lọ́rùn ni. ok. ẹ jọ nítorí ọlọ́run ẹ má jẹ́ kí wàhálà tiyín àti tìyẹ ọkọ mi ẹ má jẹ́ kó affect ọmọ mi ọmọ kékeré ara wa ni wa ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ. mo sì rí i pé olórí burúkú ni ẹ ah! o ò kàyà tó bí ẹ sí ò ń sunkún ẹlẹ́lẹ́yà fún ìyá ọkọ kí n gẹ o kí n má hó mu ẹ kí n má ó ń pẹ́ kí ọmọ ẹ tó dàrú kó tó má dáa fún ìyá ọkọ ìyẹn láyé ẹ̀mí tó wà. ọmọ ẹ mo ti sọ fún yín kẹ ẹ yéé ṣe pé ẹ yéé ṣe pé mo ti dàgbà eh. àgbàlagbà òun ṣe bẹ ṣe ń ṣe yìí. Eh, mi ò ṣe pé tí mo ṣe àrò àárọ̀ mu ah! tí ó bá jọ kórí burúkú ẹ ló wù mo ṣe wàhálà ọkọ débi ni ó rẹ̀ mí lọ bá àwọn wèrè tó pè níyì ọkọ ẹ ṣáàbí mi fà létí sọ fún kó ṣe báyìí tó bá ṣe báyìí máa kán ṣàmà rọra kò sí wàhálà. wèrè ọmọ wèrè ọmọ tó kúndùn iye ọkọ tó kúndùn ilé ọkọ ju òbí ẹ lọ ṣọmọ àbí páànù ibi la máa jìjọ wà kí ni ìyá ẹ wá ṣe lórí burúkú tójú bọlé nísìnyí a máa ní kó ro yán kó ro àmàlà àmàdà láàmú mo tún wá pé kí n lè sọpọ́ọ̀tì ọmọ òṣì ó tún ti gbé tàn pàdé mi ìbí la jẹ́ máa wà ṣá. ẹ̀yin màmá màmá wọ́n wò o bí àwòkọ́ṣe. wọ́n wò yín bí ò mí nẹ̀ ó máa ti gba wèrè láyè gan o wàláhì ó ti gbàgbàkúgbà èmi ìyá ọkọ wèrè kọ́ máa bẹ́mi dánrú ẹ̀ wò ṣó fẹ́ kú ni àbó fẹ́ lówó ìyá ọkọ tó bá bá mi gbé wá ń gbígbóná máa gbé fún àsìdè hot i dey tell you ìyá ọkọ gan-an tó mú wá ní ọwọ́ ẹlẹ́rọ̀ tó fi sùúrù sí màá sì jẹ́ kó máa yé pé mi ò gbádùn pé always guiding ni. I dey tell you pé lákọ ni mo wà bí ìbọn ìgbà tó bá yá tó bá yẹ kó fẹ́ lọ change mind ẹ̀ kó tètè mọ̀ pé ó wà ńlẹ̀ ah fine girl dé ọgbà dé o. a ní kó má gba gbogbo yẹn mọ́ sẹ́ẹ̀ ṣorí nǹkan tí mo ń sọ fún ẹ yìí ìwọ try láti Hey, babe. Hi, honey. Jọ̀ọ́ jẹ́ kí n pè ẹ́ padà. How are you? I'm fine. Pẹ̀lẹ́, ṣé wà? Ìwọ àti ìta ilẹ̀ ń sọ̀rọ̀ lórí fóònù tó ń stress ara ẹ̀. No, I'm not stressing No, ọ̀rẹ́ mi kan ni. I need help. Pẹ̀lẹ́. So, eh, yeah. Ti rò pé bóyá òun bá yànjà nítorí voice ẹ̀ yẹn ó high. Mélòó lára mi ìjàmbá wò? Trust me now. Báwo ni ọ́fíìsì? tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ òun stress ara ẹni rọra máa ṣe díẹ̀ díẹ̀ okay okay wo condition lẹ mẹ́ni o mọ̀ pé whatever you do whatever affects you affects my baby directly mm-hmm. tí wọ́n bá strong enough láti pé ara ẹ gbé ara bébì mi lè máa gbé àkọ́bí tèmi nìyẹn o ọ̀tọ̀ ni pẹ̀lẹ́ ẹ wà pa. Mm-hmm. Yeah. Mm-hmm. Let me help you. It's fine. Don't you, worry. Don't stress, all right. Okay. Ah, help me, kid so báwo wá níbi iṣẹ́ lẹ́nu. wo àwọn ọ̀gá mi bí bí pé kí n ti relocate síbi iṣẹ́ pátápátá kí má máa wà. bèbè ah. ó tó jọ mẹ́ta ah, mọ́mi ẹ kí jẹ́ kó máa. ó jàre. yes ma. bólódà. Ah, mami a ní kí a sáré gbé alárédè jáde ni ẹ mọ̀ ó tójọ́ mẹ́ta kémi àti ìyàwó mi ti ṣe boyfriend and girlfriend jáde mo wá ní pé ni kémi àti ìyàwó mi o ká ṣeré jáde ká lọ kí àwọn ọ̀rẹ́ wa kàn dé from there ká ya hospital fún check up títí ẹ̀. <laughs> bẹ́ẹ̀ ni mà á ní so many places tá a fẹ́ lọ àti wípé ah, gbàtà wípé ẹ̀yin mọ́mí méjèèjì wà nílé la ṣe fi bólú àti fẹ́lẹ̀ ó ń sùn lọ́wọ́ ọkàn báyìí. ṣó ń sùn ni. ó ń sùn ni ó ń sùn ni. <laughs> kọmọsí tí ò lè ṣẹlẹ̀ nàìjíríà táwa yóò babangida padà jẹ gọ́fúnà ọ̀bọ̀nù. Ah, ah àbí àbáńkídá kọ́ ọmọ owó yìí. bóòlù ẹ ti ń sọ̀rọ̀ yìí ẹ rí tara ra o yìí ní parọ́ fún yín bẹ́ẹ̀ ti máa jáde tẹ́ ẹ máa wọlé ẹ̀rí nǹkan kan ojú yín dúdú gan ni o ẹ máa lélẹ̀ ìjọba bàǹgídá. ẹ bá wa lọ ẹ bójú ẹ yẹn má pẹ́ o ah, bí a bá lè tọ́jú ẹ a lè lè ìtafẹ́ fún un. <laughs> ẹ wá wọ ẹ dẹ̀ mọ̀ pé kò ní sọ ni mò ń ah, ah. sọ ni mò ń gbọ́. mo rò ẹ̀ sùn lókè ni. èmi kẹ́mi ní sórun yàrá bíi ti ẹrù tẹ́ gbé bí hmm. màá kó fọ́tífọ̀n yìí ṣé mi jẹ́ ọ̀yà ọkọ ẹni ọmọ ọmọ mi wà nílé màmá sunrun ìyá òun ló lóorun ìyá lẹ́rù. ẹ má pẹ́ <laughs> ó jàre. kẹ́tẹ́kẹ́ mọ́ mi o bàbá yín gẹ̀ẹ́tì nǹkan ti bá ń bọ̀. ó dà òkúrú ọkọ mi ó dàbọ̀. Ah, má bínú síbi dákun má bínú ṣé ń bì ní. ìran ìgẹ́jẹ ni àtijọ́ ah, ẹ káàbọ̀ ah, ẹ ra ẹ bá mú fóònù. olúwa mi o ẹ kàrọ̀ alárédè náà gáṣe lónìí. àbí. ọ̀dà bẹ́ẹ̀ bó wà ní ti bébì mi mo rò pé kágbó náà dání ni. a lè gbé dání ó wà nílé pẹ̀lú àwọn girama ó sùn ṣé ẹ fẹ́ kí náà jáde ẹ fẹ́ kí n sílé pẹ̀lú ọkọ mi ni ọmọ ni mo bí mi ti darúgbó ṣẹ́fẹ́ kọ́ gbọ́kọ ọmọ mi lọ́wọ́ ni. kò <laughs> tẹ́ ẹsẹ̀ tó máa gbà mí mọ́ ẹ lọ́wọ́ sísí ṣì nìyàwó mi nà. túwò nà túwò nà. ọ̀gá iná fẹ́ wọ́n kìlú sẹ́ni bẹ́ẹ̀ bá ní yín tó lóhùn òun èèyàn ó tọ̀wọ́ ti sọnù mi. ojú ẹ̀ ló fọ <laughs> kò lè rí èèyàn mọ́. my darling, you're looking so Yeah, get in the car, my queen. ẹ ṣe jókòó tẹ fẹ̀gbẹ̀gbàdà sórí iṣẹ́ à wọ́n ṣépè fún yín ni ń ṣe lẹ́yàwó rẹ ni sọ fún ẹ mm-hmm. níjókòó ìyá wọn lèmi ń sun kí n máa sunrun ìyá ẹni tó yẹ kó máa tọ́jú tó ní wọ́n ní kó máa tọ́jú ọmọ pẹ́lọpẹ́ wíṣì à má ṣe o àwọn ò máa wé yín lọ. ẹrù òkètè dẹ̀mdẹ̀m ó gbin pẹ́rẹ́ mo yẹ náà tán lòun bí mo yẹ lé ẹ lórí jẹ bẹ́ẹ̀ lórí ẹ ẹ ló ń jẹun tá jáǹjú ó ṣe gbín sáré nù ẹ pa àwọn ọmọ ẹ tó débi tán ń lọ. àkànní mi ọmọ olódò dẹ òtítọ́ òtítọ́ ọmọ bó ṣiṣẹ́ olówó ọmọ bó ṣiṣẹ́ olówó oríkà àwọn bàbá tó bí bàbá ẹ̀ nù kárí ọkọ mi àkànní àkànní o àkànní dé àkànní olówó. kí ló dé tá ẹ gbé tó ń jó ọmọ kí ẹ gbé jó ẹ wá ní ẹ ń kọrin ìyà fún ṣé fẹ́ pa ni. ó fẹ́ pa kí ni ẹ̀yọ́ lóhùn ní jẹ́ ẹ̀rín tí máa fi pọ̀ ọmọ mi ìwọ ló rìn dín nígbà tó ọmọ kẹwàá tẹ̀ yìí kọ́kọ́ pàṣẹ fún béèyàn yẹn náà mọ̀ wípé èèyàn ọmọ ọmọ tọ́jú. ó dà bẹ́ẹ̀ èmi lèmi rìn dín. bẹ́ẹ̀ ìkókó ló pè mí ṣá kó bá mi sọ̀rọ̀ kọ́kọ́ bá mi pọ̀ ọmọ mi. ọmọ wo ni gbígbẹ́ gbé. bá mi pọ̀ ah, ah. ọmọ mi lọ pọ̀ ọmọdé mi lọ́wọ́. bá mi pọ̀ ọmọ mi pẹ̀lẹ́jàre ọkọ mi ṣé mo wípé mò ń ṣe sùúrù fún ọmọbìnrin mo kàn ń mú ẹ ní o mo mọ ohun tí mo lè ṣe. kí ló lè ṣe. ohun tí mo lè ṣe fún ẹ. kí ló lè ṣe. ohun tí mo lè ṣe. o ò lè ṣe kankan. a ṣe mẹ́wàá fún ẹ. wàá lu ẹbọ lẹ̀. wàá lu èmi. nínú ilé ọmọ mi. èmo nílé ọmọ ẹ. ibi báyìí. nílé tọmọ mi kọ tó gbé ọmọ ẹ níyàwó sínú bẹ̀ ó ti bárì ẹ̀ lẹ́gàlì ó ti di ilé ẹ̀. ẹ ṣé àyè tiẹ̀ ló wá. máa pàtàn mo wá tọ́jú ọmọ ọmọ mi ni. Ah, èmi ni mo lẹ́tọ̀ọ́ láti wá tọ́jú kí ni tiẹ̀ gbàràn mi ṣe. o lẹ́tọ̀ọ́ láti wá tọ́jú ọmọ o lẹ́kọ̀ọ́ gbogbo èyí tó ń ṣe ọkọ̀ ń wù ẹ̀ kí ló fẹ́ ṣe ìgbà tó bá sún mi ti bá kàn gidi tí bá yíjú padà sí ẹ. tí mo lè fẹ́ yíjú padà wo tí bá gbé súnmọ́ ẹ lásán. Ah, gbé súnmọ́ mi kò rí yàrá. màá màá lu ẹbọ ọmọ adégan kò ní dí àìmọ̀. àní gbé súnmọ́ mi kò lè rí yàrá. wọnà sọmọdé ló pè mí. ẹ pẹ̀lẹ́ àǹtí àgbà. ìyàwó ọmọ ẹ̀kọ́ là kọ́ bí mi. ìgbà náà nǹkan. mo láìmọ iye ọmọ tó jẹ́ àgbàlagbà bí fún ọmọ ọmọ tọ́mọ ẹ ṣé o ní gbogbo èyí tí mò ń ṣe àgbàlagbà ò kì í ṣe kí ló báyìí wá ni. kí ló wá fẹ́ ṣe. ohun tí ì bá ṣe fún ẹ ìgbà tí n bá kàn kiri wàá di tí bá yíjú padà. má wọrí jẹ́ n gbọ́ ọmọ lọ. wà á tẹ́. àdìkí ló fẹ́ dì mú yẹn. àdìkí ló fẹ́ dì mú yẹn. wà á rí ọ̀wọ̀ jẹ́ n gbọ́ ọmọ ilẹ̀. Ah, ah. ṣé ìwọ tó ti darúgbó yìí orí orí wà á rí ìrànwọ́ lẹ́nì èyí iná lè ní jẹ́. ṣé gbà tẹ̀lé mi lẹ́yìn sùn fẹ́ lù mí màá lù ẹ. ó fẹ́ lù mí pẹ̀lú màá lù ẹ mi nínú ẹ pẹ̀lú ọmọ màá lù ìwọ gangan ni màá lù màá lù ẹ flat òní mímọ́. èmi kan á lù ẹ wà bẹ́ẹ̀. Ah, ìwọ màájú ẹ wà lè try ẹ ló lè ní ẹni ewo èèyàn jáde jáde ìyá ti jẹun ọmọ títí tí ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ o ṣe ní oṣù ló ṣe yan bíi tiẹ̀ ó ah, rọ lọ́rọ̀ ó rẹ ni tí oṣù ló ṣe ó fi iṣẹ́ tó yẹ kó lọ ṣe lẹ́nu ilé ẹ̀ tó wá wo ojúmọ́ ṣe oníṣẹ́ ìwọ oníṣẹ́ ìwọ oníṣẹ́ tó bá níṣẹ́ ni òní wá jókòó ẹ̀tọ́ tèmi ni mo wá ṣe ẹ̀tọ́ tèmi ni mo wá ṣe. o fẹ́ gbọ́mọ lẹ̀ àwọn ò rí ìyá ọmọ tó lóun wá òun wá fàyà tọ́jú ọmọ ni òun fẹ́ kú. tó bá súnmọ́ mi. máa ń lò ẹ́ tó bá súnmọ́ mi rádaràda ibi mo lè ráyè lọ bèrè mi. ta ni ẹ lọ́wọ́ ta ni má ti bèrè ẹ. wo súnfà wù ọwọ́ ta ni má ti bèrè ẹ. wèrè gbà lórí mi gan. ó sọ ó gbá lórí mi àbí tẹ́lẹ̀ pé mo kọjá lórí ẹ ìwọ mélòó lára ẹ. tí a. ta ni asáré fi bá ẹ. ó yá. má má tún fún ẹ. má má má fún ẹ. ọ̀rọ̀ kò ní mímọ́. ìwà táwọn ta ni. Ibi ló wà. Ṣé o mọ̀ pé inú ilé ti ń gbiná lọ́wọ́ ìbáyìí? Ta ló dáná sunlé? Ah, ah. Ó dìgbà tó bá ti dáná sunlé kọ́lé pọ̀ pé ilé ń gbiná gidi. Ìyá ìyàwó ìyá àgbà méjì ló ń jà lórí pọ́fẹ́ gbọ́ ọmọ. Kí ló ṣẹlẹ̀? Gbogbo ilé ń gbóná. O lè wá jókòó oṣù síbi. Ìjọ wọn ń jàbó. Ẹ̀wọ̀n eré tí wọ́n máa ń sọ tí máa ń pààyàn lẹ́rìn tó kálukú ọmọ tàka sófè tí wọ́n máa rẹ́rìn. Ilẹ̀ ìlú ṣe bí wọ́n wọ̀ wọ́n ń ó yẹ kó ní ọlọ́run kó dárí jì ẹ̀ ní torí gbogbo nulẹ̀ báyìí òun gbiná ni yà yóò yà yóò. ẹ bomi pa. kó o tiẹ̀ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ tó fi ń jà. kí ló ṣẹlẹ̀. o ṣe o ṣe bí ṣebí ìyá ọ̀gá hmm. yẹ girama àti bí eh. lọ ní rárá o àwọn làwọn fẹ́ gbọ́ ọmọ ìyá ọkọ náà ní rárá o èmi ni màá gbọ́ ọmọ lọ́ọ́ máa ń dọmọ lọ́ọ́ ń dù lọ́ọ́ ń fà wọ́n fẹ́ lè jọ ọmọ yẹn sí méjì hmm. kò máa ṣèkọ̀wé kéré gbogbo nílé bá ń gbiná yẹ yẹ yẹ. tí ẹ mẹ́nu kò ń bí gbiná yìí ń gbóná tá a bá ní pé ká sọ̀rọ̀ ká sọ tòótọ́ ọ̀rọ̀ mọ́ ká má fi kan bọ̀kan nínú ká má fi gbá kan bọ̀kan nínú ah, ìyá màdàmú wọn láṣẹ jù lọ́wọ́ ah, sásìkò wọn ní ni ìyá ọkọ ni mo ti máa ń gbọ́ bí bí a bá bímọ ìyá ọkọ ni mo wá tọ́jú ọmọ. dákun gbẹnu ẹ sọhùn gbẹnu ẹ sọhùn ṣé ìyàwó lẹ tọ sọ ọmọ ti tọ ọmúgbà ah, kí ló máa ń ṣe ṣé ìyá ọkọ rẹ. bàbá olú láyà mọ kò láyà jẹ sọ̀rọ̀ bọba sọ̀rọ̀. torí ẹ lè wá yíwọ mi sí gbogbo ẹ̀yìn ṣé bí àti ẹmí àti ẹjọ́ wà ní ìyá ọgá ọsìn mọ tí wọn pọ̀ jù lórí ọmọ yẹn tí wọ́n pọ̀ jù tánú ọmọ yẹn tiẹ̀ ló wá ń ṣe mí ah, tánú ọmọ yẹn ń ṣe mí lọ́dún mọ́ra àwọn ìjà ìjà ìjì ìjà lọ́dún ìfọ̀ mẹ́fẹ̀ fún àwọn ọmọ ah, ah, àwọn ọ̀gá lóde bá tiẹ̀ lọ bá tiẹ̀ lọ bá tiẹ̀ lọ a kò bá mi alábòsí. ọ̀gá mi o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ máa wọlé bọ̀. ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà ẹ kú òde mà ẹ rà mà ẹ rà sà ẹ káàbọ̀. ohun ọmọ mi kọ́ ni gbogbo ẹ̀. èmi náà gbọ́. sọ́mọ mi nìyẹn. àwọn ni o. ohun ọmọ mi kẹ. àwọn ni. ẹ rà. ìwọ fọwọ́ kàn mí. tó bá jẹ kí ni. síbá. ó rí ó rí ó rí. Ah, kí ló ṣe é. ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ ìyá ẹ ó bùn ọmọ ẹ báyìí ó ga lọ́rùn. tí ọba dé lórí burúkú yọ ọkọ tó ní. Ah! Ah! Ah! Eh, eh, eh. ẹ fẹ́ gbé ọkọ mi lójú. àbò ń ṣe eré ni tí ọba jẹ́ tọmọ tó wà lọ́wọ́ ẹ̀ mọ́ wọn. má dọ̀wọ̀ mọ́ má dọ̀wọ̀ àbúrò burúkú ni ẹni. ìjọba ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣáyẹ̀ ń ṣíà ni ẹ nà ọmọ mi lọ́wọ́ mama. mi mo bá àwọn bàbá ṣe kẹ́ẹ̀dẹ̀ ẹ nà ọmọ mi lọ́wọ́. ẹ ṣe bí wọlé bá pa ẹyin mọ́ bí wa. kọjá ṣe yóò dá o àwọn bàbá ṣe kẹ́. ebi padà padà fọrùn fún ọ. kò sí wàhálà. ọmọ ọkọ máa jẹ. kò sí wàhálà. la ṣe fẹ́ sùn ọmọ yóò lè sùn kò lè sùn ṣe ló ń sunkún gbogbo ara ẹ̀ ló ń gbóná ẹ ṣé ọlọ́run yìí nǹkan tí mo ń tì mí àti mọ́mí ẹ̀ nǹkan tí nǹkan tó dá sílẹ̀ báyìí ẹ ọmọ yóò lè sùn kí ni kókó pé ọba wa tọmọ ẹ kí ló ń jẹ́ pé ọba wa tọmọ ń bíbà yìí tọmọ ò ní lè sùn lóru. babe ṣeré ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ bọ́ kí nìkan ta fẹ́ ṣe tí ó bá ń ṣe pé tìfẹ́ tó dánmọ́rán láàrin èmi àti ẹ̀ gan gbogbo dírámà àwọn tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn bá ti fi dá wa lálẹ́ láàrin èmi àti ẹ̀ bọ̀ sùúrù náà la màmá ní àdèmà máa gbàdúrà sọlọ́n pé kọ́lọ́n jọ kó bá wa fìfẹ́ jọba láàrin àwọn méjì kí rẹ̀ pọ̀ lè wà. ìwọ náà imagine pé ká ní àtètè wọlé lọ́sàn-án yìí ṣé bọ́n ṣe máa fi ọmọ yẹn lẹ́ẹ̀ síbẹ̀ kó kọ̀ máa ké kí wá ní kókó pa ọ́nà àwọn wá bá wa tọ́ ọmọ kí ni kókó ẹ́ ó ti sú mi o mi tẹ̀ lè pawọ́ fó ti sú mi ó ní mi ò lè sùn yìí babe sùúrù ló máa ṣe ṣorí tẹ́mi gan bá sọ pé kò sú mi irọ́ ni mo pa but what can we do we can't continue like this we just. I can't even continue like this like I'm tired already. don't worry we will know what to do ọlọ́run á kọ́ wa ní nǹkan máa ṣe because. ṣé kí n má tán ẹ̀ mọ́mì mi gangan ní jùtà ni lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn gangan ló níjọ̀gbọ̀n wá láwọn ti pọ̀ jù ṣe bọ́ sọ pé téèyàn bá dàgbà ó máa ń yogun jà ni kò ń ṣe ti mọ́ sí mi o iṣẹ́ eh. ni wọ́n lé sí kéèyàn nífẹ̀ẹ́ wàhálà she's just too petty she's too petty. babe babe this is not the time to blame anybody ma blame mommy. Ah, we blame her. ma don't blame her o oh, le blame her ṣeré àwọn méjì náà ni kájọ báwí and mo mọ̀ nǹkan tó ń ṣàmì èjì ìjàfẹ́ náà náà ń jà. ìjàfẹ́ ìjàfẹ́ ni na because okay ìjà kí ni nǹkan tó ń jà sí ju pé ọmọ ọmọ mi ni wọ́n ń jà nítorí grandchild wọn ni because mọ̀ sí màmá feel like pé grandchild mi ni mọ̀ sí tèmi náà àwọn náà máa sọ pé ọmọ ọmọ mi ni so jẹ́ ká take care easy ṣeré ṣáà jẹ́ ká fi gbogbo ẹ̀ lọ́wọ́ ọlọ́run. bó mọ̀ pé àgbàlagbà làwọn tá à sọ̀rọ̀ ń pẹ́ yìí àwọn àgbàlagbà méjì lórí ọmọ òkókó ẹyọ kan just one child. that's more reason ta ṣe ní láti fi sùúrù tó if not wọn kàn máa kàn gbéyàn kan lóra àyàn ni. mo ti gbọ́ ti èmi ṣáà ni mi ò lè sùn àwọn wà níbi tó ti ń sùn ládùúgbò gbogbo wàhálà tó ṣe ọ ti sùn báyìí àwa là lè sùn báyìí sìn o ọmọ ló ń gbóná sìn o can't sleep ọmọ inú sùn àwọn ọmọ yẹn mo <laughs> temperature ẹ ọmọ ah, ló ń gbóná. Eh. Okay sorry sorry sorry sorry But dà pé kíní ẹ ti ń subside díẹ̀ díẹ̀. ẹ nà mú láti fún paracetamol ni. sorry. sorry my love. daddy loves you okay. o sure kò for anything are you sure. sure. gbogbo nǹkan tó bá fẹ́ béèrè o. <laughs> Hmm? pẹ̀lẹ́ sọmọ mi dẹ̀ ń ṣeré ṣá. ó ń ṣeré ó tiẹ̀ ti sún mi àfi bíi pé ball wà nínú mi tó ń gbà ní bí abí pé field wà nínú mi tó ń play ball bẹ́ẹ̀. ó ti yé mi ó ti yé mi pẹ̀lẹ́ èmi lọmọ yẹn jọ ó ti jọ mí already kó tó ọmọ <laughs> pé footballer ni mi. excuse me i'm a baller. like báwo lọmọ mi ṣe máa jọ ẹ ọmọ tèmi gbé sínú for nine months ó máa wá jọ ẹ ìwọ jẹ́ kí n bímọ wà rẹ ń tó jọ. ẹ ṣe bí mo fi pamọ́ sí ẹ lára kó bá mi gbé sínú kó bí fún mi <laughs> what are you saying kò ṣe ní jọ mí wọ́ọ́ babe bí mo náà kò rí gorí bó ṣe ń lọ we'll see about that mm. carbon copy that day anyway wa. okay right. mi ò ní báyà gír náà. Hmm. um baby. yes. eléyìí tó sọ pé àwọn company yìí ọ̀fẹ́ ni kò travel lọ sí head office yìí i don't hmm. understand like mi ò pé kó má lọ jẹ́ pé màá ti bímọ kó tó dé o. Ah. i'm telling you mo dé máa wish pé tí má tiẹ̀ fẹ́ bímọ wọn kò wà ń bẹ̀. èmi èmi náà fẹ́ wà ń bẹ̀ mi ìfẹ́ bí dèmi. Mm, ok nǹkan tẹ́mi ń wò ni pé jẹ́ kí n pe mọ́mì kí mọ́mì wá at least a lè sọ ọmọ pọ̀ àwọn ọmọ mi wọn kì í pé nine months tẹ́yìn máa fi ń bímọ o dẹ̀ mọ̀ pé eight months mo wà báyìí nsìn mm-hmm. so tí mọ́mí bá wà ń bí tẹ́ni tí bá fẹ́ ṣẹlẹ̀ kò ní sí pé ẹ máa ṣe máa wẹ́ńtà máa pè káàkiri wọ́n dẹ̀ lè máa help mi pẹ̀lú àwọn kankan. ó dẹ̀ ìyanu sọ̀rọ̀ ni o ṣé o mọ̀ pé mi ò kì í fẹ́ stress kankan fún ẹ i don't want you to stress yourself at all èmi náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ pé mo fẹ́ pe màámi kàn máa bọ̀ kàn wá dúró tiẹ̀ o fẹ́ mú gbá o fẹ́ máa wò o need help. no o ò lè ní kí n pe mọ́mí ẹ̀ náà ó ah, mọ̀ pé olójú nǹkan téèyàn lè ràn ya ọkọ èèyàn like mom sí mi ti understand pé ká máa báyọ̀ fọ ẹsẹ̀ hmm. tọ́ ẹsẹ̀ gé èékánná ṣe gbogbo yẹn pé mi ò lè ṣe mọ́ ìyá mi máa lè bá mi ṣe kò ní rí as big deal but mọ́mí ẹ lè máa wọ pé ah, bẹ́ẹ̀ mo ràn wọ́n ṣe. tẹni tẹni ó mọ ọmọ sí náà apart from the fact pé wọ́n láìkẹ́ gan ah, iṣẹ́ ọmọ wọn náà fẹ́ wá ṣe iná ó lè ran wọn lẹ́nìsìn tó bá wùn ẹ̀ tó fẹ́ fọ̀ gbẹ́sẹ̀ lọ́gàn. kò lè dàbí kò lè dàbí mọ́mí sí tèmi. all right if you insist kí mọ́mí sí ẹ wá bíbáyìí Eh. kí mọ̀ sí mi wá bíbá yìí kò sí àtọ́nú méjì so mm. ó lè pe wọ́n kàn máa bọ̀. Mm. i love you babes. love you too. pẹ̀lẹ́ <laughs> ṣé o need kí n bẹ massage ẹsẹ̀. wo ẹsẹ̀ kan ẹ̀yìn mi báyìí ni. Eh. ẹ̀yìn. ṣé gbogbo oògùn tí mo ní kó rà ló rà girama ah, gbogbo ẹ̀ pátápátá ni mo rà kódà mo cross check ẹ̀ kí n tó délé ni mi ò mọ̀ fún ra. ó ti tó ó ti dáhùn ah, ṣọfẹjọ ṣí ẹ ni. ẹ má bínú. Eh, babe ṣé o ṣáà ti bèrè lọ́wọ́ màmí bó ṣe máa lọ. Eh, wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. wọ́n ti ṣàlàyé fún mi. wọ́n ti lọ sókè tó bàbá mi. wọ́n ti ṣàlàyé bó ṣe máa lọ. mo fẹ́ kọ́ ọmọ máa ké o balẹ̀ rárá lórí burúkú má kọ lù mí. ẹ má bínú. wá mò ń gbọ́pẹ́ sọ̀rọ̀ oògùn òyìnbó ó má yẹ kọ́ pọmọ mọ́ ẹ lọ́wọ́ àgbo mo fi tọ́ ẹ dàgbà jọ ewé poroko ọ̀ka bàbà tí mo ní kó ra ń kọ́ ẹ kíní èpo àgbọn tí mo ní kó ra ń kọ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú tí mo ní kó ra ń àti ìbẹ́pẹ tí mo lá máa rẹ inú mi tiẹ̀ mú rántí mo mú kinní wá mo gbé tọ̀ màálù tí mo ní ma fi rẹ́ yẹn mo gbé wá. níbo ta ni ta lẹ fẹ́ fún tọ̀ màálù. mo dẹ̀ gbádìí mẹ́nu wá ta ni mi ní fún. mọ́mí mo fẹ́ bẹ̀rẹ̀ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọba ẹ má fún ọmọ mi ní nǹkan burúkú mo ewé ni tọ̀ màálù fún ọmọ òkókó ìtọ̀ màálù olórí burúkú ìyá ọkọ yìí ó ti bá yé ọmọ mi jẹ́. àmọ́ mi má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà iye sọ̀rọ̀ báyìí. màá gbọ́ gbàdúrà fún ẹni iṣẹ́ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ agbọ́n mo fi sọ̀rọ̀ dàgbà. ọmọ mi ò lè máa gbó ògùn náà ní ká kọ́kọ́ fún mi. ó máa máa gbó. ṣé máa máa lo àgbo àtògùn náà máa máa gbó. ẹjọ ẹ mọ mi má fọmọ nítọ̀ màálù mú fún mi ẹ mm, mm. jẹ́ ká ẹ wo abiyamọ tòótọ́ ni abiyamọ òdodo hmm àwọn ọmọ bó ṣe ń tọmọ hmm. àwọn ọmọ bọ́mọ ṣe máa yè hmm. àwọn ọmọ bó ṣe máa ṣèkọ hmm. yòókù ẹ mú ìyá yín lọ sáárù. wo ó dà kórí ẹ fẹ́ yí àbúrò rẹ da fún ìyá ọkọ ẹ ní olórí kúkú tó ṣe àgẹlẹtẹ gẹlẹtẹ kò fẹ́ kẹ́ ẹ lọ́mọ láyé ó fẹ́ máa náwó lọ ni. ẹ má fún ọmọ tèmi ní ìtọ̀ má sì má má ẹ má fún ọmọ mi ní ìtọ̀ ẹ má fọ ọmọ yẹn fún mi máa ṣá ẹ gbàjú. ẹ wo ẹ má fọmọ mi ní tọ̀màlù òun kan tí máa sọ fún yín nìyẹn o. àkójẹ tún mi ò ní. ẹ má fọmọ mi ní tọ̀màlù mú o sọ sí o. ẹ má fọmọ mi ní tọ̀màlù o. ọmọ kékeré wọ ẹ ló ń jókòó tì wọ́n rí bẹ́ẹ̀ ṣaya gègèrè ó fẹ́ pa ẹ́ ni. mọ́mí ẹ má wọrí gbogbo ẹ ló máa ní. ṣọ́ra dì mẹ́nu yẹn ó máa da lára ọmọdé o ṣòrí ti bá fún tọ̀màlù kékeré. ọmọ kókó ni bọ́ọ̀rọ̀ sí kẹrọ bọ́ọ̀rọ̀ sí bọ́ọ̀rọ̀ sí mọ́gùn tọ̀màlù kékeré sí i wọ́n bọ̀ di mẹ́nu sọ́ńgúrọ́mù ní orí ẹ̀rọ. ó parí <laughs> àdánwò ṣọ̀tọ̀. àwa pọ̀ lẹ màá ṣe àwa pọ̀ lẹ kiri lologo ń jí ṣọlọ lórí burúkú ìyá ẹ tó ń sọ̀rọ̀ pé ká má fún lágbo òṣèlẹ́yà mò ń lọ fún ní àgbo yẹn màá fi àdìmẹ́nu àti tọ́ màálù sí. tọ́mọ ọkùnrin ẹ bá bímọ ẹ máa dàdìmẹ́nu fún. orí ẹ ló bàjẹ́ tí ẹ náà ni mò ń wò gbogbo ìṣe ohun gbogbo játijàti tó ń ṣe yìí ó ti sún mi kò gírì ẹ ó ń ṣe bíbí kí n nà kí n nà yá ìyàwó ẹ kí n nà jáde inú ilé yìí èmi mo ṣe ní ráìtì inú ilé. bẹ́ẹ̀ni ẹni ẹni ráìtì. wọ́n kọ́ gbogbo tó ń sọ ó ṣẹ́ni kò lù nínú ilé ọmọ mi máa lù ẹ bòdẹ̀ máa lù ẹ bòdẹ̀ sọ fún yá ẹ báyìí torí mi jí kan yìí máa padà mú ẹ láàrò àrò wọn máa padà ẹ dá padà kán dá padà. àgbà ìṣòro fi èwe mo lágbà ìṣòro fi èwe. ẹ kú jókòó mo kí yín o ṣé gbogbo ẹ ń dùn ṣé kí n bá yín gbé kọtẹ máa jẹ wá ẹ ṣú ọpẹ ẹjẹ nǹkan kan. Ah, ẹ̀yin jẹ́yàn dáadáa ni ṣé tó bá já àwọn ẹlòmíì wọ́n á ní lọ gúnyán wọ́n á ní lọ roka wá bọ́ yín ò tí ẹ disturb mi rárá ẹ dẹ̀ má gbàgbé nǹkan tẹ́lẹ̀ fẹ́ fún mi kẹ́ tó lọ ẹ ṣe rí mi o. Ah, Mr. Mm, Dada ah, oh. ẹ wò mo wà òkè ṣé ẹ bínú pé mo dá yín jókòó. ìbínú kẹ báà kú rí ẹ iṣẹ́ ò ṣe. <laughs> ẹ wò èmi náà ti máa ń sọ fún yín pé ń yọ ni nǹkan tá a fẹ́ lọ ṣe nǹkan tẹ́yìn náà lè lọ defend ni mo gbogbo yín kàn máa sọ pé òkè àfi tí fẹ́ràn mi bá dé fẹ́ràn mi nìkan ló lè defend the project a fẹ́ lọ defend ẹ̀yin náà dẹ́ lè ṣe é. ẹ ṣé kí n sọ kinní kò fún ẹ kí n ṣe pé a lè ṣe bọ̀ṣọ́rí lọ́ọ̀kì ó jura wọn lọ wo ìwọ ló lè defend ẹ ó dẹ̀ dá mi lójú pé tá a bá ti débẹ̀ ọwọ́ kan ló máa jáde. mo mọ gbogbo wa náà la ní lọ́ọ̀kì. ṣé a lè máa lọ báyìí. ó yá ẹ jẹ́ máa lọ ó ọ̀gbẹ́ ó lè lọ bí kankan ó lè lọ sẹ́ni wíà sórí jẹ́ ń sọ fún mi ìbẹ́ ìjà ọmọ gidi ọmọ alálùbáríkà ni wo bí olórí burúkú ìyá ẹ tó gbé sínú ilé jọ ń torí ọlọ́run ó máa bá mi train ẹ kó tó because bíbélì kọ́ wa ń gbà tá kéré ko kọ́ ọmọ ẹ kó lè fún ẹ ní ìsinmi tó bá dàgbà ẹ̀mí wá yí padà pé kọ́ ìyá rẹ kó lè fún ẹ ní ìsinmi tó bá dàgbà ṣòro tó bá ṣe bí olórí tó o bá bá sọ̀rọ̀ kó tó lọ kó fọwọ́ sí tọ́ gbé màá ṣọ́ orí ẹ̀wọ́n tọ̀nà ẹ̀já tún jáde lẹ́nu èmi mo sọ bẹ́ẹ̀ fún mi ráyè òṣì mo lọ ti rí yàrá dáradá. mú mi ìṣe bá ti yanjú kínní látàlẹ́ àná ẹ máa ní sọ̀rọ̀ mo ti sọ fún yín àgbàlagbà lẹ́yìn àti màámi so àárín yóò ṣe dá sí. sórí ìyá ẹ yẹn ó ti dàgbà tí ọdẹ orí ń bàjà àwọn àgbà mi ìwà àtọ̀ bá dàgbà bẹ́ẹ̀ ọ̀dẹ orí màmá bá wọn jáde bá mi sọ fún pẹ́ẹ́nu ilé ọmọ mi ni mo wà kò ní ráìtì láti wá bí wá aṣọ lọ́jọ̀jọ̀ ọmọ èmi mo ní ráìtì àti wípé ó ń pa àwọn àṣẹ lérí àṣẹ mi ó máa ṣe lẹ́yà o. ẹ má bínú mọ́ mi. ta ni má fi lọ mi dá sí tí o bá tiẹ̀ lọ bí àlejò tó bá ń sọ̀rọ̀ èèyàn máa ń panu mọ́ ni kí n tiẹ̀ tí o ń ṣe olórí burúkú èèyàn ni wọ́n so bí n tí mo ṣe ń sọ fún ẹ lọ bá mi pè yá ẹ tí n bá pa àṣẹ tó bá pa mí ilé lórí màá já ìfun ẹ̀ mo lè sọrí ẹ̀ mọ́gànnà kẹ́jẹ̀ tú lẹ́nu ẹ̀ kó tó dé. Ah, mọ́mí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀. Ah, ah. gbogbo ẹ máa níyànjú má bá wọn sọ̀rọ̀. bá a sọ̀rọ̀ sí lọ bá a sọ̀rọ̀ kó tó lọ. mọ́mí má bá wọn sọ̀rọ̀ tí mo dé. wàá bá a sọ̀rọ̀ tí wọ́n bá dé ọlọ́run ní jẹ́ òbó kú ẹ̀ anyway um, owó mílò tí tí mo ní kó fún ọmọ yẹn kó ra nǹkan. Um, mo ti drop eh, kí n tó sọ̀kalẹ̀ sísá. o ṣe adá fún ẹ ó tiẹ̀ jẹ́ pé ìwọ bó ṣe wà yìí apọ̀dà láyé lọ́rùn ni ẹjọ́ tó ti wá tọrọ ọmọ mi tó ti dọ̀bálẹ̀ tó pẹ́ lórí dọ̀bálẹ̀ kó tó dìde mo ti wò pópò òun ló wá bá mi ó dọ̀bálẹ̀ sílẹ̀ lẹ̀ ó lo bí ẹgbẹ̀rún ọdún bẹ̀ kó tó dìde ọmọ dáadáa jẹ̀ ní ìwà ẹ̀dá olórí burúkú kan ló bí ẹni tí ó máa jẹ́ olórí burúkú ló bí ẹni ìwọ òní ọmọ mi máa ń lọ etí tèmi tó ń kọ̀ńtrólù mi kó bá ìyá olórí burúkú ẹ sọ̀rọ̀ wọ́n lo ṣí ọmọ yìí a máa pọ̀dà a máa pọ̀dà ayé ẹ ti bàjẹ́ ó lọ ní ìyá òṣì ọlọ́run àwọ̀ ẹ̀sán màá tiẹ̀ wọ ẹ̀sán màá ṣe deliverance fún ẹ. understand bó ṣe ń fẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni mo rí and eh, ìwọ ló máa apply wisdom wisdom wo ló tún kù tí mo tún fẹ́ apply Eh? because mi ò lè fathom reason tí màámi àti ìyá ìyàwó mi ò ṣe kí n fẹ́ ríra wọn sójú ìjà ni all the time drama láàárọ̀ drama lọ́sàn-án drama lálẹ́. ọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ everywhere most of the new couples náà nǹkan tó ń go through lélẹ̀ especially àwọn tí ìyá ìyàwó àti ìyá ọkọ wọn ò bá come together kan jẹ́ kan náà you see òun ni mo fi sọ fún yín pé you have to apply wisdom o ní láti mọ root of the matter kó mọ nǹkan tó ń fa gangan so that you can have a lasting solution. kí tún ní nǹkan tó ń cause problem ju pé sense of entitlement ló ń wọ́rí àwọn méjèèjì lọ ah. ìyá ìyàwó mi máa ma claim pé o oh, grandchild mi ni o màá mi claim pé ọmọ ọmọ mi ni o tí aya mi bá ṣe sọ pé òkè ẹ ọ ebi ń pọmọ mo fẹ́ fún ní fùdù mami máa sọ pé rọ o ó fẹ́ sùn ni o ẹ jẹ́ kí n pọ́n sẹ́yìn ni o ẹ Mr. Dada drama wọ́n ti fẹ́ yí mi lórí inú ilé. Fẹ́ràn mi ṣé o rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́mi fúnra mi rí bẹ́ẹ̀ ni boy I apply wisdom mi ń gbà yìí ó jẹ́ kí n lose ìyàwó mi. Really? bẹ́ẹ̀ ni o ò gbúdọ̀ jẹ́ kí ìyàwó ẹ kó gbé ẹ kọlù ìyá ẹ o ò dẹ̀ gbúdọ̀ jẹ́ kí ìyá ẹ náà kó gbé ẹ kọlù ẹ. What's the solution? Good. The solution is o máa pín iṣẹ́ ṣe fún wa How? That is it. Iṣẹ́ ilé ìta ń lọ fún assignment jẹ́ ká lọ yanjú ìyẹn náà. Màá máa sọ yòókù fún ẹ. Please let's go. màmí méjì ẹ má bínú lórí ọ̀rọ̀ gbọ́nmi sí omi ọ̀tó tó ń ṣẹlẹ̀ nínú ilé òun ni èmi àti ìyàwó mi la ṣe sọ́mọ̀ meeting ṣẹ̀dẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ àti rosotun àti rososi a dẹ̀ ti take decision wa. pé kí n máa lọ. ah no rárá ma um, ilé nílé yín and um, decision wa ni wípé àti ní timetable bí ẹ̀yin méjì tẹ́ ṣe máa máa ṣètọ́jú ọmọ ọmọ yín and um, timetable yẹn so bá ṣe ṣètò ẹ̀ ìyàwó mi máa ṣàlàyé fún yín. thank you lord. ẹ ṣáà ṣe ẹ kó ọ̀rọ̀ ọmọ wa ẹ kó ọ̀rọ̀ ọmọ wa nǹkan tó ní ìṣẹ̀lẹ̀. ọmọ lélẹ́yìí má sọ̀rọ̀ ẹ̀. Ah, nǹkan tó ní ìṣẹ̀lẹ̀ ni wípé hmm. a ti fi ṣe one week on one week off fẹ́ẹ̀ kejì lórí burúkú ọmọ. mo ti ní kí ẹ máa sọwọ́ ọ̀rọ̀ báyìí a ti wá decide a ti conclude láàrin ara wa pé a máa ṣe one week on one week off so four weeks náà ló kù tẹ̀ fẹ́ bá wa dùn wa. so gẹ́gẹ́ bíi pé orogún lèmi pẹ̀lú ìyá ọkọ ẹ̀ ẹ máa pọ́n oorun sùn ni. very good anyway mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣe gan-an ẹ kú sùúrù ẹ wá kù sùúrù tí ọlọ́run jogún fún yín ọlọ́run lè gbà lọ́wọ́ yín mo kí ẹ kú oríire orí ibi ire wò hmm. ibi ibi lọ́dọ̀ ìyá ire náà ò dẹ̀ lè bọ́mọ ẹ lọ́wọ́ aṣiyan ló ṣiyan ni hmm. ọkọ̀ tí ò yẹ kó wọ̀ níwọ̀ náà bẹ́ wọ̀ ni kó bọ́lẹ̀ bẹ́ẹ̀ tí ò bá sí yẹn ni ọ̀rẹ́ ò bá ti rí báyìí hmm. ṣùgbọ́n mo gbà á ládùúà torí pé orí ilé ayọ̀ ilé oró tèmi ilé ìfọkànbalẹ̀ lórí wọ̀ ilé oró ló ti kúrò. àwọn àjẹ kò dòbó bẹ́ẹ̀ lágbára Ọlọ́run lórí mú kò ní ṣe ẹndì o ẹni títí ẹ ti bàjẹ́ kò ní kóná mọ́ ti ẹ. òun wá dà mbọ náà ìbò ni ìbò la ló pò wá tó ti ń kóná. ń tẹ sọ ẹ mọ̀ pọ́rọ̀ tèmi ò lè èmi ò ní pọ́blẹ́mù tèmi mi ò dẹ̀ ní wàhálà mm. èmi ò ń ò ń fọ̀ jẹ́jẹ́ lọ mi kò mm. mi. o dẹ̀ ń fa abẹ́rẹ́ gún yàn. sọ ti yé ẹ má wọ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe pin lọ́sẹ̀ẹ̀sẹ̀ yẹn mo gbà bẹ́ẹ̀ kóun kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí wàhálà. ta ló wa máa pèrè lágbà fún gọ̀tà ní ẹ̀ wo ẹ jẹ́ kí n sọ tèmi ṣe rí nínú ilé yìí ẹni tó bá lóun máa máa dákẹ́ òun á máa fa abẹ́rẹ́ gún wa òun á máa ní wa lára òun ò ní jẹ́ anísinmi nínú ilé yìí ọlọ́run á bá mi ṣí dànù ọlọ́run bá mi lè jáde. ọlọ́run bá ti fọ̀ tẹ́ ẹ ní wọ́n ní kò lè parí mọ́ orí ló ń ta ẹ̀. ẹ máa gbádùn tí mo ti sọ. ẹ̀yin lè máa bẹ̀rẹ̀ láti ọ̀la lọ which is money. ìjọba mi sọ fún tí n bá bẹ̀rẹ̀ yẹn má jẹ́ kí n kó fìrí ẹ̀ lẹ́nu ọ̀nà yàrá bọ̀ ọmọ bá ké kó kékú sọ́wọ́ mi. ọmọ mi ò ní kékú mọ́ mi ọmọ mi ò ní kékú. ọmọ mi iṣẹ́ tẹ̀ rí ah. kí ní ìdábì bàtẹ́ pé ah. ibi iṣẹ́ ni tẹ́yìn bá ti wà ní duty kò sí pé àwọn dá ara ajé àdè máa ta mí ìyá ẹ ti jọ ìní ẹgbẹ́ inú ọjà ó ti fẹ́ lẹ́dẹ̀ ẹ̀ẹ́dógún sọ́wọ́ ó dẹ̀ ponú bí ìgbà tó ń gbòógì lọ́wọ́ tó wá ń sọ̀rọ̀ wá dẹ̀ máa hó ṣẹ lẹ́nu. Ah! yẹ́ẹ̀ sọkùnrin lè lè ya àbọ̀bìnrin. ó ti yé yín mà. ó yé mi. ó yé pọ̀nrín aláya bàbá ńlá kó olòṣì yá ẹ tó jókòó. ó yé mi. kó yí ẹ pa síbẹ̀. ẹ̀yin ọmọ yìí. àwọn ọmọ wo. lágbára Ọlọ́run agbára kápá ló fi dìde lẹ ọsàn yín máa dálẹ̀ yín máa dálẹ̀ tí kò lè sún wọn. ẹ pẹ̀lẹ́ alẹwọ alẹwọ tí ò sún lẹ ìlérí lẹ yìí tó ń wọ ní awọ ruru ó ṣe báyìí ẹ̀yin ọmọ alẹwọ ti dá ọsàn àwọn ti bẹǹdì ìrọ̀lẹ́ àwọn kákò èmi nù lẹ́yìn má jọ yín lójú mọ́nì yá ẹ lára má jẹ́ kó mi pa lórí ẹsẹ̀ mi ni wèrè nìyẹn fi mí lẹ̀ lórí ìjókòó gbogbo lọ ẹ̀ẹ̀tọ́ lọ́hùn ẹ̀ẹ̀tọ́ lọ́hùn àfi tí o bá ń ṣọmú mi méjèèjì yìí lọ́mọ mi mu tí mo dààmú lé lórí ìyá ọkọ òfò kan á kọ́ pọlọmọ ó ti kọ́ pọlọmọ ẹ̀ lọ́ fi dájọ́ ẹ má mi ẹ wẹ̀ mí ọdọ yọ. ẹ mọ ah! dalé wọn rú o. <laughs> ọ̀rẹ́ mi ojú tó rí ẹ̀ báyìí ó tọjọ́ mẹ́ta kí ló ṣẹlẹ̀ já ó dẹ̀ sọ pé ó tójọ́ mẹ́ta ṣé ó ti gbàgbé gbogbo dírámà tó ń ṣẹlẹ̀ nínú ilé mi. mi sọ̀rọ̀ ṣáwọn mọ́ mi ṣì wà ráàndì. oh how many weeks lọ ṣe lò wọ́n ṣì wà ráàndì o tó bá tiẹ̀ jẹ́ pé ó wà ráàndì nìkan ni kò bá dáa kojú wàhálà tó ń ṣe lọ wàhálà àwọn ọmọ mi méjèèjì ti pọ̀ jù ojoojúmọ́ ìjà ojoojúmọ́ ariwo ha wọ́n fẹ́ pa mí ọ̀hún tiẹ̀ wò pé mo ṣẹ̀ bímọ ni ọ̀hún tiẹ̀ wò tọmọ kókó ọmọ mi máa máa kékékékékéké ní gbogbo ìgbà báyìí ni wọ́n fẹ́ lè já ọmọ sí méjì fún mi. ìṣẹ̀lẹ̀ ìṣá ah. mi bàrà kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ mi ìṣá láì ṣe pé wọ́n níjà or anything kó tó ti kó oh. bímọ. tí ò bá ń ṣe protocol tọkọ michelle là sílẹ̀ táwọn méjèèjì ń fọ́ ló ń sìn ẹ̀mí mi máa wà lókè báyìí torí ọmọ mi máa máa ké ni ọmọ mi ò lè bọ́ta o torí mi lè jẹ́ kó wá ṣọmọ léṣe fún mi. are you serious àwọn ọmọ mi yìí ṣá láì ṣe pé bóyá wọn ní iṣu kó tó di kó mi ò mọ ibi tó ti jọ ní iṣu o báwo ni ìyá ọkọ àti ìyá ìyàwó ṣe máa ní iṣu èmi mọ̀ pé bóyá ayé tó kọ́kọ́ wá wọn léra wọn ni nítorí pé ìjà orogún ló máa ń jà ẹ ìwọ ló gbámọ èmi ló yẹ kí n gbé ó fẹ́ jẹun ni ó fẹ́ sùn ni i don't know ó ti sú mi. nísìrì náà ṣorí protocol tó dárúkọ tọkọ ẹ fi yẹn eh. mo ní interest rẹ. ọmọ bọkọ mi ṣe déjọ yẹn nìyẹn pé òun ti rí solution o ah, inú mi tiẹ̀ kọ́kọ́ dùn la bá ṣe mí ti pẹ̀lú àwọn ọmọ mi pé ah, mọ́mí o ó ti di oní time table báyìí ah, one week on one week off bẹ́ẹ̀ ni tí mọ́mí sí mi bá tọ́jú ọmọ lọ́sẹ̀ yìí àwọn ló máa ṣe everything ìyọkọ mi máa ọmọ àsinmi ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn máa gbé bá ṣe ń ṣe é sì yẹn tí gbogbo ẹ̀ fi ń lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. àwọn àwọn àwọn mọ́mì yìí mi ò understand mi ṣé wọn mọ̀ pé life ó ti advance ju gbogbo eléyìí lọ wọn ní ìdẹ̀ náà. ó wá mọ̀ nǹkan tó fọ́ ni ìyá ọkọ mi wà ní wàhálà o uh-huh. ìyá yẹn jẹ́ tukọ̀kọ̀ gba rọ́bìṣì ni àmọ́ mọ́mísì mi she's very petty mi rí àgbàlagbà tó wà petty tó ah. mọ sí mi mọ sí mi ò fẹ́ ní kò fẹ́ nǹkan kan báyìí orogún ni abẹ́nípọ̀ wá ṣe ìyálé àti ìyàwó. báwo mọ́ mi yóò mọ̀ sí ẹ eh, tó bá ti jẹ́ pé protocol yẹn ló fún ẹ ní peace of mind i'm cool with you ṣe bójú ẹ ló wálé ah. ọ̀rẹ́ mi. ọ̀tẹ̀ ah, ní pẹ́ lọ́gbà mélòó ni forty one days máa fi pé ọkọ mi ni ò kàn fẹ́ wàhálà ọkọ mi ò mọ̀ kó gentle. ọ̀rẹ́ mi ta sọ́tò jẹ́ máa máa lọ jẹ́ lọ dáná fọ́kọ mi. ìgbà wo ló dé ìyá ọlọ́kọ ah. èmi ò lọ́kọ sọmọ ah, ah. pé mi ò lọ́kọ wọ́n ra mọ́tò fọ́kọ. ìwọ ni kò lọ máa ń rí <laughs> ìwọ ni kò lọ máa ń rí ọkọ tó ní ọkọ ẹnu ló ní jẹ́ tètè wá máa lọ ọkọ ẹnu ló ní tó fẹ́ tẹ̀lé mi ni. mi ò ṣe ní tẹ̀lé ẹ mo ti rí ẹ tipẹ́. <laughs> wàhálà. tẹ ò lè fi jólẹ̀ kí ò fẹ́ gbà fúnra yìí bóyá fẹ́ràn mi àbí ò fẹ́ràn ẹni o rí bó epo tí olórí burúkú ti ra nìyẹn wá bó ṣe bá bẹ̀rẹ̀ lélẹ́yìí o kí ló dé tó lọ ọmọ mi kí ló lọ gbé fún. nígbà tó mọ ń ké. ọ̀dẹ̀jẹ̀ ó ké náà. ọlọ́run ní jẹ́ lajú mi lẹ́ẹ̀kí tá àlùbọ̀ kó. wọ́n lọ gbé fún ìdú ẹ̀dọ́dọ̀ tí kì í mọ́lẹ̀ ìgbà tiẹ̀ tó kàn ẹ́ orí mi bẹ̀. ìgbà tèmi ọmọ òkè kò ké rárá. ọmọ wo ni òkè. mo mójútó iṣẹ́ mi. pẹ̀lú ẹkú iṣẹ́ iṣẹ́ náà ló mójútó tó tí ìtòkító yìí gbogbo ògbà wa máa rántí mu ó nìyẹn ó tún ti kọ́yàn dé tébù gbogbo àyà kí gbọ́ngbọ́ngbọ́n wọ́n bí yà. ibi ló fẹ́ dàgbà sí. sílẹ̀ ṣèbó tó fẹ́ jẹun kú síbí kú síbí pẹ̀lú oúnjẹ. ìwọ ló wá tọ́jú wọ́rọ̀ lọ́wọ́ yẹn. bí ò ní lọ ilé ọmọ mi ni. ó ṣọmọ pé ńgbà tó kan ìyá ìyá ọkọ ẹ tó yẹ kó máa gbọ́mọ bí ìdébẹ̀ báwọn ẹ ṣe ń kẹ́kú mo tilẹ̀kùn mórí ni. mọ́mi mo ti sọ pé kí n máa sọ ọ̀rọ̀ bá ọmọ mi ò ní kékú èmi ò ní fojú sunkún ọmọ ẹyẹ sọrun nǹkan bá abiyamọ ní yìí náà ẹ mọ́mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. àdánwò ayé mi ah! ní kí ni ọlọ́run kò ṣàánú ọlọ́run àgbà ẹ̀ lọ́wọ́ wọn àmì jésù ọmọ yẹn ń ké ni o ah! ẹkún yẹn pọ̀ ah! ó dẹ̀ mú abiyamọ ò ní gbẹ́kún ọmọ kó má tà ti wèrè. ẹ kú tẹ́lẹ̀ nìwọ ẹ ṣe mọ mi ẹ ṣe ẹ kú dàgbà pẹ́ fún mi mọ mi kí ló ṣẹlẹ̀ ah, náà. ó mà ṣe o. ìyá ọkọ ẹ ló ṣe sí ọ̀dà. àti tó tẹ̀tí dé tiẹ̀ fún mi nísìmí every time ló máa pa kò lè sí sinmi fún ẹ kò lè sí uh-huh. pẹ̀lú yóò ṣì tó gbé tira. ẹ má wọ yìí ẹ má túbọ̀ máa ta ìwọ gbogbo ayé àdúgbò ló ti mọ̀ yín. ó fẹ́ kọ́ pọ̀lọ ọmọ ẹ lọ mi nígbà fún bó ṣe ṣayé ọmọ ẹ ló ṣe fẹ́ ṣayé ọmọ tiẹ̀ ọmọ ọmọ tèmi dẹ ní. màá jayé oyin o. òwe kọ́yàn ní tébù oníjẹ ìyà mi ò mẹ̀yìn ọ̀la o wọ bíà gbẹ́dúdú tí o fo kínní sí. ó parí ó wà lára ẹ. oògùn mi ti mú ẹ. ibo dípò mo jẹ. ó máa hàn lọ́rùn tó bá gbọ́ kan báyìí tó bá okùn bó ṣe fẹ́ ṣe rẹ̀. Hmm. Eh, mọ́mí ẹ jẹ́ ká fi gbogbo ìyẹn lẹ̀ báyìí náà ọ̀rọ̀ lórí ṣọ́ọ̀pù yìí ni ó mi mọ̀ pé ó ti tójọ́ mẹ́ta sí i tẹ́tí ti ṣọ́ọ̀pù yẹn pa àwọn èèyàn máa wá yín wá sí wọn máa ní ah mọ́mí ò sílé mọ́mí ò sílé from there gan lè lose àwọn customers yín hmm. ẹ ti understand ẹ dẹ̀ tún rántí pé ẹ sọ fún mi pé fẹ́ ra ọjà síbẹ̀. ẹ ò sí ṣọ́ọ̀bù. pé ọjà yẹn ò rí lì. ẹ kò pọ̀ mọ́. bẹ́ẹ̀ ni èmi àtọkọ mi ti wá jọ àtijọ́ sọ̀rọ̀ ah. bẹ́ẹ̀ ni mà ó wá ní pé ká fún yín ní owó tó tówó tó máa tó yín rọjà kẹ máa lọ sí ṣọ́ọ̀bù yín padà kẹ rọjà síbẹ̀ irọ́ ni o kẹ rọjà tó pọ̀ síbẹ̀ kí àwọn èèyàn lè máa wá ẹ ah. máa tà á ẹ tún máa lọ rà mí ó ti yé yín so cause ìyọkọ mi ṣàwọn àbí báyìí ah, tó. so ẹ̀yin méjèèjì lẹ máa fún mi lówó yàrá mi. ẹn náà mi àti ọkọ mi tẹ̀lé máa ah, fún yín. má ṣe o mhm. mo máa tọ́jú ẹ oníláre o oníláre ìdààmú ò ní bá ẹ o kò sọpọlọ lórí ẹ pẹ̀lú ohun tó sọ fún mi èmi mọ̀ pé olórí burúkú ìyá ọkọ ẹ̀ òun ló máa tiẹ̀ wá bá mi ẹ jíjọ́ gbìmọ̀ ẹ̀ ni pé kẹ́ lé mi jáde ah. o láyà òun sọ fún mi pé ẹ mọ́ mi ṣe ìwà ń bí ogun ló máa pa mọ́ mi yẹn mọ́ bí. mú ah. mi ti máa sọ fún yín pé kẹ̀yẹ́ ṣe pé wàá bá wọn ní. tó bá tún bá mi sòṣì ọ̀rọ̀ máa gbé ìgbàjú fún ẹ àbò lórí burúkú ni ẹ ní ah. kò ní dá fún ìyá ọkọ ẹ kò ní dá fún bàbá ọkọ ẹ kò ní dá fún ọkọ ẹ kò ní dá fún ìwọ ọkọ mi ni mo bí ẹ abiyamọ ìpè abiyamọ ọmọ ọmọ ọkọ mi tèmi pẹ̀lú kò ní bẹ́tà fún ìyá ẹ̀ máa kú dànù síbí ni. Ah, ṣé ní ṣọ́ọ̀bù. wo bí igba náà ń pa wọn kì í pàwọ́ ah. ẹ lè rí mi lẹ́nu ilé òkè ni mí mo lẹ gọ́ọ̀mù mọ́ra mi síbí ni ní ilé kú òun bí àfitọ́mọ ẹ bá mẹ́sẹ̀ lélẹ̀ tó ń rìn tó ti dé o tún ṣàwẹ o tún lóyún ni máa ẹ̀ṣẹ̀ kú òun bí. òkè fẹ́ kúkú máa gbé bí. ẹ mò ń gbé bí ò ń gbé bí olórí burúkú ọmọ ah, òun lanu báyìí sọ̀rọ̀ sí ìyá tiẹ̀. èmi máa ní. ìwọ pẹ̀lú ta àbólóṣì ni ẹni wọ́n pẹ̀lú ta ni kí ni. mummy ìjọgbọ́n yín ti pọ̀ jù ẹ̀yin gangan lẹ burú ẹ̀yin lẹ burú ìyọkọ mi ò burú ẹ̀yin gangan lẹ burú ẹ bẹ ṣe ń gbé mi ṣe pé. àṣírí ti tú àṣírí ti tú pé olórí burúkú yín fẹ́ kí n kú òun lé àṣírí ti tú ẹ lè gbá kẹwà fi janwó èèwọ̀ mi níbi tí mo wà yìí ọmọ yẹn afẹsẹ̀ lé lẹ́rìn wàdẹ́ wà nù oyún kí tó kúrò mi kò ní dáa fún ìyá ọkọ ẹ níbi tó wà kò ní dáa fún bàbá ọkọ ẹ gan bó ti ṣaláìsí. kò tó máa ṣàwọn ẹbí ọkọ mi mi ti ẹ̀ mọ̀ àníkẹ́ máa lọ sí ṣọ́ọ̀bù yẹn lẹ́ẹ̀lọ. ló ṣe olóburúkú ọmọ ẹlẹ́sẹ̀ gbígbẹ ah, ah, mo wà ní jẹ́jẹ́ mi kò sọ fún mi pé ẹ fẹ́ fún mi lówó kí n ṣe ṣọ́ọ̀bù ọmọ tí yóò pé forty one days kán pògì kán fìyẹn pa lórí kán pa dànù àjùjọba mójú tó ń bí ni ó dìgbà tọmọ ẹ bá ti ń pe dáàdì mọ́mì kí n tó kú òun lè tó fẹsẹ̀ rìn tó ń ṣeré kiri ìbáàjọ́ ọdún méjì ló tó rìn bí ni máa wà. màmí hmm? ó ní nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ni so inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè ṣe fún mi. o mọ̀ pé kò sí nǹkan tó lè tọrọ tí mi ní fún wa kí ló fẹ́ ẹni tó bá fẹ́ ni kò sọ. ẹ ṣe máa mọ̀ ṣe rí nǹkan tí mo fẹ́ náà ń ṣe nǹkan tó pọ̀ jù ẹ̀yin náà mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yìí ẹ mọ̀ ẹ̀yin àgbà náà lẹ́dẹ̀ máa ń sọ wípé téèyàn bá fẹ́ kí nǹkan bàjẹ́ èèyàn máa ń yàgò fèṣù ni so mo wá wò ó pé tẹ bá lè padà sílé inú mi á dùn so that ìyá ìyàwó mi á lè wà bí tiwọn àwọn á máa tọ́jú ọmọ ọmọ wọn gbogbo nǹkan tó dẹ̀ ń rún á lè tán lẹ̀. olúwa fẹ́ràn mi àtọ́dá ṣé n tó fẹ́ nìyí. bẹ́ẹ̀ ni mo kọ́ mọ̀ pé ẹ̀ náà ò làkùn mi ò ń sọ̀rọ̀ mi ò ń jà mi ò ń ró mi ò ń fọ̀ ni ìyá ìyàwó ẹ̀ ló tọwọ́ bọ̀ mí lẹ́nu gbogbo èyí tí mò ń wí ìwọ náà mọ orú ìyá tó ní àmọ́ kí nǹkan má bàjẹ́ tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn èmi gangan fara mu èmi gan tẹ̀ ti rò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé mi fẹ́ kílẹ̀ ọmọ mi dàrú mo ti rò ó mi kàn sọ jáde ni mo ti ṣetán láti padà sílé ìyọ̀ǹda ìyá ìyàwó ẹ̀. ẹ ti ṣe tán bàbá mi. mo ti gbọ́ ah, ah. màmí ẹ ṣe ọ ah, ẹ ṣe màmí ẹ ṣe màmí. ìwọ ló kúrọ̀jú ìwọ ló ṣe ò ṣe bó ṣe yẹ kọ́mọ ṣe pẹ̀lú ìyá ní tó bá ti fẹ́ tó ti dà òun náà ni mo máa ṣe. ẹ ṣe màmí ṣùgbọ́n tẹ bá ti wá lọ èèyàn wá ní pé kẹ má wàá máa bẹ ọba lolúwa wo ọmọ ọmọ yín náà sì ni o. ẹ máa gbá tàn dà má ò lè kọ́rọ̀ sí mi lẹ́nu bí n bá lọ ìyẹn ò ní pé mo lọ ń bí ìyẹn ò ní máa wọ ọmọ mi ah, ọmọ ọmọ mi tí mo mọ̀ pé wọ́n bá mi kalẹ̀ ah, lọ́ọ́ máa jẹ màmá wa wù kò sí wàhálà ìwọ náà ni kò ṣe jẹjẹ ìwọ náà ti mọ orí ìyá ìyàwó tó ní ọ ṣe jẹjẹ o. ẹ̀yin náà mọ̀ pé ọmọ jẹjẹ lẹ bí. mo mọ̀ mo mọ̀ ṣùgbọ́n tó bá súnyàn títí títẹ̀yàn bá kùn gèrè nígbà míì òun ni mo ṣe sọ fún ẹ pé mo fẹ̀sọ̀ ṣe ti gbọ́ ọkọ mi àní pàdé ayọ̀ àwa tí bá ti wá débì kan hmm, à ń yọ̀sọ̀ lọ́run lọ́rùn ni káàrí ọkọ mi. ṣé kankan lè yóò ta yín nídìí. wo wọ́dà tẹ fi wálé àwọn ọmọ yín tẹ fi ń ṣòrogún. kíní tí àwọn yóò sọ̀rọ̀ bá mi gbé kúrò mẹ́rin kó tún gbé sí mi ò lè gbé sí àwọn Yorùbá. ẹ̀jẹ̀ bára yìí sọ̀rọ̀ kẹ́ ṣe má gbèrè wa o. kí wọ́n fi ṣàríkọ́gbọ́n. àwọn a máa ń wò bí báyìí nìyẹn. iṣẹ́ ọkọ mi àbẹ̀bí ikọ̀ ọmọ ọmọ Ganiu tó relé ń jọ sí ọmọ Ganiu. ọmọ ọmọ àjìgà ni ò torí lẹ́gọ́sí ọrùn orí ẹ bàbá mi. kí ló ṣẹlẹ̀. Ah, kò sí nǹkan kan mo fẹ́ ní kí n ṣàlàyé fún ẹ pé mo ń tẹ̀síwájú lọ́nà mi mo fẹ́ máa gòkè sí lójoojúmọ́ mo fẹ́ máa lọ ilé mi. lọ síbò. mo fẹ́ máa lọ ilé mi torí pé ogun jẹ́ríkò tó wà nú ayé ìwọ pẹ̀lú ọkọ ẹ̀ mo ti wo tó bá gbọ́ máa gbẹ̀yìn máa gbẹ̀yìn ooo máa gbẹ̀yìn máa gbẹ̀yìn àwọn tó ṣe bí sí mi mo wò gbẹ̀yìn wọn máa gbẹ̀yìn máa ah, gbẹ̀yìn ah. máa gbẹ̀yìn ooo. ah mọ́mì mọ́mì mọ́mì. iye ọkọ ẹni èmi mọ̀ pé ibi tẹ́ ẹ mọ̀rọ̀ lọ́nà mm, nìyẹn. ó gbẹ̀yìn ẹ̀ sí mi. bọ́n mo fẹ́ kẹ́ ẹ rántí pé nítorí tiyín láṣẹ bẹ mọ́mì pé kọ́ kúrò ń bí báyìí pé kọ́ eh. máa lọ sílé kẹ́ lè dúró kẹ́ ráyè máa ṣe nǹkan tó wù yín. ẹ ṣe sọ fún pé kó lọ kú. tí wọ́n ti fẹ́ máa lọ báyìí. mo ń lọ o. ó dà ẹ ṣé o. ẹ máa tẹ̀síwájú. àmọ́ kẹ́ tó lo èmi àti yín lọ́rọ̀ mhm. mọ́mì kí ló ṣẹlẹ̀ mọ́mì kí ló dé ṣé báwọn Yorùbá sọ pé téèyàn bá dàgbà èèyàn máa ń yógun jà ni àmọ́ mọ́mì kò ń ṣe tiyín tiyín àfi bíi ti gbógun mi ojoojúmọ́ lẹ̀ ń burú sí i. lọ́rọ̀ yẹn padà sórí ogun ìtìlá níjọ́sí àwọn ẹgbẹ́ mi náà kó bọn lọ jà pé ogun ò gbọ́dọ̀ wọ̀lú náà pàdé wọn lẹ́nu ọ̀nà bòdì. mọ́mì. nígbà tán tún jáwọ́ wọ̀ àwọn ẹgbẹ́ mi ló jáwọ́ wọ̀. mọ́mì tẹ́ ẹ bá tiẹ̀ bẹ̀rù kankan ẹ ṣe bẹ̀rù tí ẹ ò tì í high blood pressure àti ọ èjẹ ti dàgbà. ṣe bó mọ̀dílé mi ìfúnpá òun ṣe wá yọ ọkọ ẹ ló ń gbọ́n mílíìkì mú bí. Hmm. tó padà rúgẹ̀ lọ láì gbé wéètì kò sí wàhálà so ẹ ń lọ lọ́la báyìí. agbára ọlọ́run kò sí wàhálà ẹ ṣe gan. ẹ ṣeun ẹjọ tí bí ń kọ́ tí ọ̀pẹ̀lọ́kọ ẹ ní ẹ ti ṣètò ẹ pé kí n lọ fi kún ọjà àtijọ́ mi ṣe mi ìtajà mi ṣe nǹkan kan ọ̀rọ̀ yín ni mò ń mú gbọ́ lọ bí oṣù mélòó báyìí. ẹjọ tí bo lẹ ń béèrè o. ti bí tẹ́lẹ̀ fẹ́ fún mi tí máa fi kún owó ọjà tí yóò sọ jàǹgbá mọ́. ìyá àgbà ah, tí mo wá bá yín lọ́jọ́ kìíní àná ẹ sọ pé ẹ ní ìdí ẹ̀ immediately tẹ̀dẹ̀ ti sọ mo ti sọ fọ́kọ mi ó dẹ̀ ti fi ṣe business lẹ́sẹ̀kẹsẹ̀ owó yẹn gan ò pẹ́ lọ́wọ́ ẹ̀ rárá. bísínẹ́sì yẹn máa parun ẹ̀mí ọkọ ẹ̀ máa já. ọlọ́run ní jẹ́ mọ́ mi ẹ̀mọ́ kí mo ti máa ń sọ fún yín mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ yé ṣépè fọkọ mi ẹ yé ṣépè fún lé mi ṣe fẹ́ lé mi inú lé yìí. gbogbo èpè tèmi ṣe fún ẹ ṣiṣẹ́ àdúrà ló ń já sí fún ẹ. èpè tí ń làdúrà. èpè mi ló jẹ́ kó wà níbi tó wà wo bó erí mèremère ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ ibi tó ń gbé. so èpè yín ló ń ẹ̀pù mi báyìí. èpè ló ń gbàdúrà fún yín. èpè ló ń gbàdúrà. torí tàbí ọmọ bá ṣépè fọmọ kò dé sàlẹ̀ nù oréfèé báyìí ni toró lórí burúkú nìyá ọkọ ẹ ló jẹ máa ṣe pé. so abiyamọ tí yóò lè ṣàdúrà èpè lẹ́yìn fẹ́ máa ṣẹ́ àbí èpè lẹ́yìn má tẹ́ bá ti jí láàárọ̀ ẹ máa gbé mi ṣépè ẹ máa gbọ́kọ mi ṣépè ẹ wo ó tiẹ̀ ti ṣe é ah mọ́mì ẹ gbìyànjú mo dúpẹ́ lọ́wọ́ yín ìtẹ́ ìṣe iná ló ń jó òun. kò tọpẹ́ ẹ̀kọ́ ẹ ṣe gan o. <laughs> wo bí sórí owó tí bí yẹn tó ní ọkọ ẹ ó ṣègbé pẹ̀lú ẹ̀yìn ọlọ́run ní jẹ́ kọkọ mi ṣègbé tètè sọ ó ní wọ́n ń gbariwo ọ ìgbariwo mi ah. tèmi ti ṣí mi lọ́rùn báyìí ni màá sájáde fòròròfò sádùúgbò pọkọ ẹ fẹ́ fi mi ṣoògùn owó pẹ̀lú ọmọ mi. èmi mọ̀ pé lè ṣe àṣebẹ́yìn ah. ah, ni mo mọ̀ pé lè ṣe àmọ́ èmi ò ní jẹ́ kẹ́ dójú tì mí ládùúgbò ṣe bó owó lẹ fẹ́. bẹ́ẹ̀ni owó nìkan lẹ fẹ́ tó bá ti dọ̀la tẹ bá ń lọ báyìí ẹ máa gbowó yín. wà á kì í ṣe pé tẹ máa lẹ tanfa o tẹ bá ṣe tanfa mi ì ní o ọwọ́ mi báyìí ẹ máa fi gbowó ojú àwo làgbo fi ń gbọbẹ máa tẹ báyìí lẹkọ lé mi lọ́wọ́ máa dẹ kó sínú báàgì mi ire ò torí pé kí ni ọmọ tẹ̀mí tán èmi á gbowó ẹ̀ ah, ah. èmi ò jẹjẹ ìyá ń bí ah. ìyá ọkọ ẹ ti mu mílíìkì kú kò lè béèrè owó ń tiẹ̀ èmi nídìí owó. so ọmọ tẹ ẹ tán ṣe fẹ́ gbowó ẹ̀. kí ni màá jẹ lérè ń di ẹ. ẹ fẹ́ gbowó ọlọ́jọ́jọ́ bẹ́ẹ̀ ni màá gbowó ọ̀jọ̀jọ̀ pàápàá màá gbó ìtọ́jú màá tún gbọ̀dùn kún mọ́. alẹ́ ti ṣe ibi tẹ́ ẹ ṣe dé yìí náà ló dáa. ó tún wá kù kan. kí ló tún kù. sorírú ọkọ̀ bọ̀gìnì tẹ́ fi gbé ìyá ọkọ ẹ lọ tó fẹ́ ọyẹ́ sí orí lẹ́yìn tó jòyè ẹ̀yìn. Hmm. inú ẹ̀ náà lẹ máa fi gbé mi lọlé. ọkọ̀ bọ̀gìnì tèmi náà ṣe báyìí. ṣé kí wá fún yín. ṣé kí hmm. wọ́n ti ṣaláìsí. Wùnmí ọ̀hún sí àwọn tó lọ sọ́dọ̀ fámìlì. kí ló dé tí òkú ńgbà tó ń gbèyà ọkọ ẹ lọ tó jẹ́gbà tó fẹ́ gbé mi lọ ló ṣaláìsí lọ sọ́dọ̀ àwọn fámìlì. ẹlẹ́ni òkùnkùn ní ṣaláìsí kí ló dé rí báyìí ẹ wò ó yá kò sí wàhálà a máa wá bẹ̀ ṣe máa délé máa wá ẹni tó máa gbé yín. torí mi ìnígàn kadà o. èmi mi ẹ má wọrí ẹni tí tẹ bá fẹ́ a máa fún yín ṣe bọ́ọ̀lù ilẹ̀ láti mọ́ ọmọ mi ilẹ̀ láti mọ́ ẹ má wọrí ẹ ṣe gọ̀ọ̀mà o ẹ ṣe ẹjẹ lọ yọjú sọmọ. kò orí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ló burúkú ọmọ. Ah, eh, tá a mọ̀ ń wò lọ́ọ̀kan yìí ah, ah, eh, eh, ìyá tọ́lá ni ẹ mọ̀ kúrin ojú yín rèé ẹ kú rìn ṣé ẹ wàá fẹ́ wálé mọ́ ni tẹ́ gbàgbé wá sílùú. ṣé o mọ̀ pé ọmọ kékeré ni ọmọ mi àkọ́bí nìyẹn kò tí ìmọ̀ bọ́ ṣe ń dojú ọmọ gbà mo gbọ́dọ̀ jókòó ti gbà tí mo jókòó tí mo tọ́jú ọmọ yẹn tí mo rí pé mo ti ń fìdí ẹ̀ wọn lẹ̀ àti ń fi pílò sọ́pọ́tì ẹ̀ òun ni mo tó kú òǹbẹ̀ ẹ̀. kódà ẹ kú ọ̀rọ̀ ọmọ. èmi nìyẹn. bó wá lọ́hùn. ọ̀hún dùn nígbà tí ìyá ọkọ ẹ̀ dé ló bá ní kò sẹ́ni tó tóun ló bá ń ṣe fùrọ̀pọ̀pọ̀ fùrọ̀pọ̀pọ̀ nù bẹ́ẹ̀ mo ní ìwọ pẹ̀lú ta ni ó dàbí ìpòwò mọ̀ mi ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ ta ni wọ́ ìwọ tó jẹ́ nǹkan kan mo ń wọ́n lẹ fún rin ní eh? bẹ́ẹ̀ ni mo sọ fún mi tó o bá fọwọ́ sí mi tó wọ́n ń gbé a máa gé ni ó yẹ kó jẹ́rìí mi mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ iṣẹ́ ló wò mo pé bó bá gbé ń gbígbóná tiẹ̀ kó gbóná ju tiẹ̀ lọ. mo dín ni mi ìgbé ń gbígbó mo dín nígbà tó wá ṣe yẹn tán ló bá ń ṣe gàràgàrà ilé ọmọ kan mo ní wá ọmọ mi pẹ̀lú ọmọ ẹ ti lọ ṣèyàwó kò sí ilé kankan tó jẹ́ ilé ọmọ ẹ ọmọ mi ló ní ilé mo make sure pé mo dúró báyìí tí mo fi ṣí mo ṣí ti gbòǹgbò ti gbòǹgbò ni ìkòròdú nìkan kan ló ń jẹ́ ọ̀gá ọ̀fẹ́ ah, kòròdú ọ̀gá ni wọ́n eh, eh. ọ̀rọ̀ ọmọ kékeré ọ̀gá àwa fúnra wa ọ̀gá eh, ah, mo jọ̀gá lé lórí mo rìn lọ tèfètèfè mm-hmm. ìgbà tó ti kọ́ rí burúkú ẹ̀ lọ́nu mo ní kí n wá nọra ńlẹ̀ <laughs> mo ń bọ̀ fóònù mi ń dùn mo jẹ́rìí ẹ̀ bóyá ah. òun náà ló fẹ́ pè mí kó béèrè bóyá mo ti dé. Bánjí ni o ẹ ló ọkọ mi. ẹ orí mi sọ̀rẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ọkùnrin àbóbìnrin ọlọ́run ò ṣeun o. àyàbàrà tí ń tì. <laughs> kí ni ìyá ìyàwó ẹ̀ ń ṣe ń bẹ̀ irọ́ o jọba mi sọ fún kó tètè máa lọ ibẹ̀ yẹn ń ṣe ilé ẹ̀ ilé ọmọ mi ni èmi ló yẹ kí n ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ fúnra mi. mo fẹ́ wọlé tẹ́lẹ̀ ní mi ìwọlé mọ́ màá máa padà bọ ń sìn sìn àbórí ẹ̀ yìí ni kí ló máa jókòó pábẹ̀ fún kó máa lọ sọ ti pè yẹ́ẹ̀yẹ́ ẹ ti ń bọ̀ má jẹ́ bá ń bẹ̀ o ó wà ó tọ́jú ọmọ ọmọ ẹ̀ bá wù má jẹ́ bínú sí ẹ o mo ti ń bọ̀ mo ti ń bọ̀ kíákíá òkè ọkọ mi kú oríire o ẹ kú oríire ah, ah. Ah, ya kẹ́mi abímọ o. ẹ náà lọ ta ni. ya kẹ́mi máa padà mi ìwọlé mọ́ o. gbogbo wọn ti mí ẹ. orí tí ń yọjú. ọmọ ti bímọ o bá ń jí bímọ. <laughs> gbogbo àdúgbò ló mí sí ẹ. èmi ò gbọ́ tiẹ̀ ìwọ ò gbọ́ tèmi. àríkẹ́ dìde jí sí ọ̀gbọ́n tí mo sọ ni àríkẹ́ àríkẹ́ àríkẹ́ búra ẹni dún bíi tọ́kì dìde nẹ́sọ̀ tún ti bẹ̀rẹ̀ àwọn àràdó sí àwọn aláwìrì tó ọmọ ńlá káàkiri dìde náà méjì sí rẹ àbíké mo dáràn mo dáràn ayé mi ooo kò sẹ́ni tó rí nígbà mọ́ wọlé kẹ́rù ẹlẹ́rù ọmọ dìde mi ẹ̀ mọ̀ sá lọ. àǹtí mi àbíké. Ah! àǹtí àbíkẹ́. ìmọ̀ kankan ń pa rẹ̀ ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀. Ah, ẹ mọ̀ ń pa kí ni. báàbí kẹ́ kú. ẹ àǹtí mi kú. kúdúrú ah, ah, kì í ṣe mi mọ pámọ́ pọ̀lọpọ̀ wá bá mi. bó o bá délé kó o kì lé o. kí ló fẹ́ ṣe sókun olómi ni. sókun olómi ni ṣẹlẹ̀ ti sáré mọ́ ni. ṣẹlẹ̀ ti sáré mọ́ àbíkẹ́. olórí ó wù mí kí n lọ sí ìdílé Kasali. Are you ready? níbo ni mo ti lè rí owó ṣiṣẹ́ ṣe mo fẹ́ change dollar sí náírà. ẹ fẹ́ ṣe bílíọ̀n bílíọ̀n ẹ sẹ́. wọ́n ti pẹ́lẹ́ ra pàṣáyé o. ẹ̀ẹ̀mọ ni ẹ kò. àgbà bọ́là mà wá ṣe báyìí. ṣọ́sọ́wọ́ ẹ̀mí wa ni. ọjà from above. I will be coming, mú Mr. william kó o. Injo gan lówó tó ló fẹ́ẹ́ dé òtò dé mi. ọmọdé yìí bá gbọ́ngbọ́n kúkú èmi gà gbọ́ngbọ́n sísìn. sìkìsìkì máa mi wó dé. kí ló dé tí ẹ fẹ́ ya abárámọ̀rẹ̀ jẹ. padà ọ̀tá lóyìn ká má má yín ọ̀ká má bẹ́ẹ̀ lọ̀tá lóyìn kó sí apá yóò kó sí wọ́n ti dòyìn ká tọ̀ká kàkà ọ̀sẹ̀ nínú kó sí. ó ní kinní kan wó ni. Ah! ẹ dín bàbá. mo dé rú Mr. William ó dé ń kọlẹ̀kùn látàrí mo ò ṣílẹ̀kùn ọmọ àgbẹ̀ ẹ̀ ti kú bẹ́ẹ̀. bí àjò ṣe fẹ́ dòdò tó nílé ò padà lọ sílé ẹ̀ ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbọ́dọ̀ mi yó ẹdìyẹ ti bá lókun ara ò rọ ara ò rọ ẹdìyẹ. irú kí ni ká ti pè yìí ẹ ò jẹ́ kí ọkàn ọkọ àtìyàwó balẹ̀ nínú ilé ọ̀rọ̀ yìí ààbò mìíràn àdúrà wa lọ ní ìjà tẹ́ ń jà lójoojúmọ́ ohun àfẹsọ̀ṣe ní gúrégé ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbọ́dọ̀ mi yó ẹ má ṣe gbàgbé pé ọmọ tó níyàwó ò ní sùn òun gangan ẹni fojú korun.